òní kà fún àbí kò sì túlẹ̀ pẹ̀lú dáadáa tí ọmọ lọ́lé wọn dáadáa bó o ti fẹ́ tó ṣe é pé odò rẹ̀ wà ń bẹ̀ ẹsẹ̀ rẹ̀ wà ń bẹ̀ ọrùn rẹ̀ wà ń bẹ̀ mọ́gì lọ́wọ́ mọ́gì lẹ́sẹ̀ túlẹ̀ kọ́ máa lọ rẹ̀ dáadáa. ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا kò sì tọ́ sí yín o ẹ̀yin ọkùnrin kíkẹ́ gbà kankan nínú tẹ fáwọn ìyàwó yín o tọba kọ ìyàwó rẹ lẹ gbogbo ń tó ti fún kọ lẹtọ títí kọ gba kankan nínú rẹ padà. إلا أن يخافا ألا يقيما حدود الله ẹ̀yàfi tí àwọn ti kíní kejì wọn bá ń bẹ̀rù àtọkọ àtìyàwó wọn ò ní lè pọ̀ fún ọlọ́run ọba mà. pété àwọn bá tán ní káwọn kan jókòó níjókòó lọ́kọláya ẹ̀rù ń bà wọ́n pọ̀ wọ́n nílé kòfin ọlọ́run. ọkọ ọ̀dá padà kò sí ní kọ́ máa lọ ṣùgbọ́n ẹ̀rù ń bà títí wọn bá ní kó jókòó bẹ́ẹ̀ lẹ̀rù ń bá ìyàwó náà pé tó bá ní kó jókòó táwọn ò ní lùgbọ́ tíjà òní máa tẹ̀lé lójoojúmọ́ nítorí pé bóyá ọ̀rọ̀ wọn ti dé bíi káì ọ̀kan kò fẹ́ dẹ pẹ̀lú kejì máa ẹ̀rú wa bẹ̀rẹ̀ sí ní pèkínní kejì wọn pé táwọn bá ní káwọn ọjọ́ máa bẹ lọ báyìí àwọn ò ní lè pé ìwọ ọlọ́run òfin ọlọ́run àwọn ò lè sọ ẹnu àlọ́ ọlọ́run àwọn ò lè mójútó láàrin àwọn torí rẹ̀ fẹ́yìn xìtùm ẹlẹ́ yòókè máa ṣòdúrà lọ. tí ẹ̀yin bá wá fura pé àwọn méjèèjì ò ní lè sọ ẹnu àlọ́ ọlọ́mọ ẹ̀yin wo ẹ̀yin tọ́jọ́ pé kìí sẹ́yìn lọ́kọ kìí sẹ́yìn ìyàwó ẹ̀yin adájọ́ ẹ̀yin alátúnṣe sẹ́rù bá ń báyìí pé èkíní kejì wọn ní lè sọ ẹnu àlọ́ ọlọ́run fẹlẹ̀ àdùnnà àárẹ̀ ìgbìmọ̀ fi màkìtẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ lórí àwọn méjèèjì nípa tóbìnrin bá fi rárá rẹ̀ padà kò sí ẹ̀ṣẹ̀ lórí ọkọ kò sí ẹ̀ṣẹ̀ lórí ìyàwó pé kí wọ́n máa ń túra wọn lè kálukọ́ máa lọ lópin ìgbà tóbìnrin bá mú nǹkan kan wá tó fi rárá rẹ̀ padà eléyìí ni wọ́n pè ní alukólọ̀ ibi tí wọ́n ti ṣàlàyé kólọ̀ pé kó bìnrin ọ̀pọ̀ kọ́ ilẹ̀ nítorí pé ìgbàgbépọ̀ àwọn kò lè rọgbọ́n mọ́ ìfarani ní ìyàjẹ́ ní gbogbo ọ̀rọ̀ ọ̀rùn tó máa sì ní kó wọn máa bẹ lábẹ́ rẹ̀ náà lọ́bẹ̀ ó tètè kọ́ òkùnkùn sóni ìfarani pọ̀ ní ò lè jẹ́yàwó fún ma so yóò mú nǹkan kan wá tó fi rárá rẹ̀ padà so ètò súnmọ́ onípe sọ̀dá àkìtò fún un níjọ́ tí ọ̀fẹ́ kọ́dà padà náírà kan ní kọ́dà one million ní kọ́dà padà tó bá ti dá padà ó ti ra ara rẹ̀ padà. تلك حدود الله فلا تعتدوها eléyìí ní ẹnu àlọ́ ọlọ́run ọba ẹ̀gbọ́dọ̀ kọjá ẹ̀ ẹ̀gbọ́dọ̀ dà kọjá kẹ̀kọ́ obìnrin lẹ̀ lẹ́ẹ̀mejì kẹ́tún dá wọn padà ẹ̀kẹta kò ti parí ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run ọgbà fún ọ kọ̀ọ̀kọ̀ ìyàwó rẹ lẹ́ẹ̀mẹrin mẹ́ta náà péré ṣùgbọ́n méjì ńlò láyè láti tún dá padà nù ẹ ọgbọ́dọ̀ kọjá ẹnu àlá yẹn kó akọ ìyàwó rẹ lẹ́ẹ̀mẹ́fà kó ànímọ̀ ń dá padà ń gbogbo gbà náà ní àdákẹ́ni padà. تلك حدود الله فلا تعجلوها ẹnu àlọ Ọlọ́run ọba nu ẹ gbọ́dọ̀ dakọjá ẹ gbọ́dọ̀ tayọ rẹ gbàtóbìnrin àtọkùnrin tí wọn fáwọn olùgbé pọ̀ mọ́ àníkóbìnrin ọ̀rọ̀ ó ti wá mú wa àti fura tó gbé wọn lè dọ́gba pọ̀ ọkọ wa yarí kó wọn nígbà yọ gbà dandanà orúkọ fẹ́ ta ẹran àlọ́lọ́. ìyàwó náà kẹ́ òun fẹ́ lọ but òun ní kankan tó kún máa mú wa òtí tuntun tó lọ nìyẹn ọfẹ́ ta ẹran àlọ́lọ́ ni. تلك حدود الله فلا تعتدوها ẹnu àlọ́ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ tayọ ẹ̀. wọ́n mẹ́yìn ẹ̀jẹ̀ حدود الله فأولئك هم الظالمون àwọn ẹni tó bá ta ẹnu àlọ́ ọlọ́run àwọn ilé ìlú alábòsí kẹ́mi bá jẹ́ alábòsí ẹ̀sùn ẹnu àlọ́ ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ tayọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ń ṣe àlàyé oríṣiríṣi òfin fún wa nínú ẹ̀ ọlọ́run ní ọ̀pọ̀lẹ́ kò máa wà dáhùn ikọ̀ obìnrin sílẹ̀ ẹ̀ẹ̀mejì ní àyè gbà yín láti ṣe bẹ́ẹ̀ dá àwọn ìyàwó yín padà kò pé mẹ́ta torí tẹ́lẹ̀ yẹn kò sí nǹkan mi tuntun sẹ́kù lẹ́yìn rẹ̀ mọ́ oríta mẹ́ta péré náà kò pé mẹ́rin kọ ìyàwó rẹ̀ lórí ẹ̀mẹ́ta ọlọ à ń dá padà kan ṣẹlẹ̀ náà torípé ní ayé jàhílíyà síwájú kẹsì islam tó dé ìkóbìnrin sílẹ̀ lọ́dọ̀ tí wọn kò ní límìtì pẹ̀lú nọ́mbà kankan náà mọ̀ kọ́ ọ lẹ̀ náà títí láéláé yóò tún dá padà yóò tún kọ̀ yóò tún dá padà yóò tún kọ̀ sọsẹ́ ti mọ̀ pé ìsìláàmù òfin ni ìsìláàmù ìlànà ni òfin àti ìlànà ti Islam òun dá lórí wípé ẹ̀ẹ̀mejì péré la gbà fún ọ torí kíkálukú lè bá àwọn ara ẹ̀ kéèyàn má bàa tayọ ẹnu àlọ́ ọlọ́run. níbẹ̀rẹ̀ sí Islam náà bẹ́ẹ̀ ni ìgbà tí òfin sófin àwọn náà wọ́n máa kọ ìyàwó lẹ́ẹ̀mẹ́sẹ̀ fẹ́ ní arẹ́ńdọ́kọ̀ lẹ́ẹ̀dọ́sìn kan dọ́sìn méjì ní iye ìgbà dọ́sìn ẹ̀rọ pé méjì lánàá dọ́sìn méjì tọ́ yóò sùn dágbára mo tuntun dọ́ padà à ẹ̀mọ̀ pé lójú òṣòfò kò tẹ́tẹ́ mi tó ọlọ́run tó ti gbà ìwọ náà ti mọ àtúntò àti fẹ́yàwó tó bá ti ṣe ọmọ sùnmi ti mọ̀ pé one two three lẹ́yìn ló gbé débẹ̀ rẹ̀ kálukú yóò wá sọ one two three yẹn yóò kó sínú àpàtì irin sá yóò ti lókun tàbí yóò dé yóò dé lágbára kunu wà lọ gbé sábẹ́ ilẹ̀ kọ́mọba àti máa rí mú ní àwọn ọkùnrin tó gbọ́n nù àwọn tí ọ̀gbìn àgẹ́ni àpò ní òkú àpò gbá àpò gbá àyà yóò máa yọ ọ̀yìn so nítorí de eléyìí báyìí. níbẹ̀rẹ̀ sí islam ti wà náà nù ọkùnrin máa ń kọ ìyàwó rẹ̀ lẹ̀ bó bá ti fẹ́ tó bá ti kú fẹ́ẹ̀rẹ̀ kó parí ẹ̀jẹ̀ àrùn mọ́tòdọ̀ padà yàrá pé ìfi ajẹ́ nínú nkùjọ́ <laughs> bìjọ́ méjì jọ́ parí ẹ̀jẹ̀ ọ̀pọ̀ tún padà látúndọ̀ padà fẹ́ràn pé ìfi ajẹ́ ní kìtìkìtì nù wọ́n kàn án lo ìdàtọ́lọ̀ fún ọ́n lòkulò ẹ́. èyí tí máa mú káwọn obìnrin ọmọ bíbí obìnrin tí wọn máa fẹ́ láti bí ọkùnrin pé ìyá ẹ pọ̀ àwọn fẹ́ rú ẹ̀kọ́ ma subhanallah. wọn lọkùnrin kan sọ fún ìyàwó rẹ̀ láyé anabi Muhammad sọlọ wa ìṣẹ̀lẹ̀ ó ní ìníjọba ń gbélé ní ìsìn ní ìtú ọlẹkọ fọkùnrin mi. tó ìyẹn kí tó a ti kọ́ lẹ̀ tó a ti kọ́ tó tún lọ yóò tún lọ yóò tún fà lọ́dà bíi bèbí ọmọdé tẹ̀sí bátìrì tìmátò tìmátò wa ń lọ tó dàbí gbàtọ́ fẹ́ bọ́ọ̀lẹ̀ lórí sìmẹ́ntì ẹ̀tún àtẹ remote control fún ẹ̀ ìbá obìnrin yẹn ń dín òkú pọ̀ tó la tó wọ́n jáde kó nulẹ̀ tó wọ́n sinmi ọba ni a tún fọ àpàdà padà nulẹ̀ subhanallah ọlọsọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ obìnrin yẹn sọ kíkínú dín ó ní njọ tẹlẹ ní pé màá máa kọ́ lẹ̀ tó bá kú fẹ̀rẹ̀ kí wọ́n parí ẹ̀rídà rẹ̀ màá tún dọ̀ padà ntí màá fi ntí màá fojú ẹ̀ rí mi tó obìnrin náà wàá gbọ́n pọ̀ ọ̀nà bàtẹ́jọ́sùn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gba ọ̀dọ̀ Aisha ẹ̀dàkùn bá ń bi ànábì lé ìjọba ẹ̀dá lọ́pọ̀ mi wí orí kan nù àwọn obìnrin àwọn wà fúnra wọn bí obìnrin tí ọkọ rẹ̀ sọ pé ìwọ níṣẹ́ o ẹ̀yìn rẹ̀ dàbí ẹ̀yìn ìyá tó ń fúnra rẹ̀ lọ́wọ́ wà kọ̀ọ̀rẹ́ nìkan hmm. ẹ̀ka obìnrin máa sọ̀rọ̀ láyé ànábì sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ àwọn náà máa béèrè tó bá rú wọn lójú ó sì dá wa lójú pé tó bá léèyàn béèrè ẹni náà lójú tó fi béèrè àdáhà ètè mú wọn fi sọ̀rọ̀ fúnra dé lónìí táwọn bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹni àwọn ọkùnrin kan náwó. ẹmu nọ́mbà àwọn obìnrin kan kọ béèrè wọn kò yẹ káwọn sọ̀rọ̀ pa ẹ àbòsí nù àbòsí burúkú islam ò fún wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ àmọ́ bò ní ti sọ̀rọ̀ finish torí délé táwọn ti fọgànáìzà wọn gbàgbára láti máa ṣàtúnṣe àbòsí ń wọnú ọ̀rọ̀ wọn yẹn pọ̀ àwọn náà kọ́ béèrè kó tí mú ṣíkìlà ọ̀la yìí but bóun is the ti sọ finish nǹkan tẹ́ kà máa sọ ọ́nù go straight forward into the question àbí òye bẹ́ẹ̀ ti máa wọ so Islam da a bọ̀ jù wọ́n Allah rán Aisha anha Aisha wa sọ fún anabi sallallahu alaihi wasallam tọ́ba èso fúnfún wọn pé lẹ́yìn o ó gbé ọ̀rọ̀ kan rẹ̀ wá fún Aisha ṣé ó gbé wá fún pé wọ́n dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ ṣéé ṣe irú ta obì ti sin o tẹ́gbẹ́ ọlọ́báyàwó olùmọ̀kan wọn á lọ dọ́rọ̀ kọ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lórí ibú rẹ̀ nígbà tó tẹ̀ tún jáde lálẹ́ àná gan lórí ibú rẹ̀ kò tiẹ̀ jó jẹ́ sáré lórí ibú rẹ̀ gbogbo gbàdúrà ti sọ̀rọ̀ kọ lórí ibú rẹ̀ ọkọ̀ náà òye tó lórí ilé níjọ́ kan ó sì ń bí máa fún òun bí máa fún lórí ibú olórí ibú ọ̀pọ̀ lẹ́yìn àwọn ìyàwó olùmọ náà tó a máa fi fún un pé ẹ kádàrá ti ń nù lójú ẹ kọ jẹ bẹ́ẹ̀ níṣẹ́ lọ ẹkọ tẹ bírèkì fún pé ta lórí ikú rẹ tó yìí sọkọ ẹ náà ní olórí ikú rẹ ah sọfìrìlà wà pòlì jìn lọ́dọ̀ kẹrù ọgbó náà láti gbó gbogbo wa lọ́la ẹ má sọ irú ròǹbòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ayé sí òun fẹ́ láti mọ ọ̀nà wo la lè bá yọ ọ́nù oṣù wádùn àìsàn torí àwọn ìyàwó ànábì sọlá àti wọn ọ̀rá yìí fúnra nù jẹ́mà ọ̀rá yìí fúnra nù obìnrin wọn ní gbé borun ní gbé lọ́fẹ́ gbé borun lọ́dọ̀ wọn wọ́n àyà máa lọ́rùn so ọ̀fẹ́ mọ kí lọ́nà àbáyọ kò sì fẹ́ lọ sọ́dọ̀ ànábì sọlá àti sọlá tààrà ó sì sọ fún ànábì sọlá àti sọlá ọlọ́run bá sọ ayà yìí ọ̀parí so ọ̀daràn òbí kọlọ́run kò pè sí. àpọ̀lẹ́ kò máa bẹ́ẹ̀ méjì náà gbọ́ fẹ́ bọ̀ kọ́ lẹ́kẹ̀lẹ́kẹ̀dá ìyàwó yìí lọ ló lè fa padà mọ́. so torí délé ọlọ́run bá ti sàlàyé yé gbà téèyàn fi lè dá ìyàwó rẹ̀ padà. iye ìgbà tí ọkùnrin fi lè dá ìyàwó rẹ̀ padà láì bùkátà sọdáàkì láì bùkátà bàbá tó bíyàwó kó tuntun falẹ̀ ọ lọ́wọ́ fẹ́ràn kan ti falẹ̀ wọ́ lọ́wọ́ náà for the first time ó ti di ìyàwó rẹ̀ once and for all àmọ́ tí wọ́n bá rí pé ọ̀fẹ́ mọ́ ìsìláàmù tún gbà pé ìwọ sóhun ó tún lè dá padà. ò ní di bàbá ò di àtúntún tán ṣùgbọ́n eléyìí for a limited period ni tálákọ̀ọ́kọ́ ò lè dá padà ẹlẹ́ẹ̀kejì ò lè dá padà nǹkan tó kàn ní láti ṣe ni kó pa àwọn ẹlẹ́rìí sí táwọn ẹlẹ́rìí bá ti jẹ́rìí sí ipò ti dá padà ó ti tó táwọn ẹlẹ́rìí ti jẹ́rìí so eléyìí ọjọ́ pé wọn fún wọn ní àyè lórí ẹ̀ méjì. bá ń fi hàn wá nínú àyà yìí ọ̀nà wo láàmú gbégbà tábàlà kọ̀yàwó wa èkíní ẹ̀tẹ́lẹ̀ kejì ẹni tí méjì yẹn bá ti ṣẹlẹ̀ gbọ́wọ́ lọ kíkẹ́ tẹ́lẹ̀ wáyé o hey sọmọdé kí tẹlẹkẹtọ wáyé o because lẹ́yìn tẹlẹkẹjì yẹn tí tẹlẹkẹta bá wáyé èèyàn gbé nù o ìyàwó lọnù. dúdòdó ìgbà míì ìyàwó rẹ lè tì ọ́ débi tó kọ ọkọ lẹ lẹkìnní lẹ́kejì lẹ́kẹta sòṣùgbọ́n má gbàgbé pọkùnrin nìwọ Ọlọ́run bá fún ńlá ká ẹ tó fi lè mánéjì bínú rẹ irú ètò òfin wò so ìwọ ni o gbọ́dọ̀ kọ́ṣàn ara rẹ má jẹ́ ọ jẹ́ pé bí ìyàwó rẹ ti ṣe fẹ́ kó o sinú bí náà lọ́ọ́ máa ti bí gbàmí ìbọ̀rọ̀ bá dàrú ìyàwó rẹ lè gbé tó ọba kúnlẹ̀ ajẹ́pọ̀ màlè ní ọ̀ tí ọmọ àlè wá nìwọ̀ pé kúkú sọ ọmọ àlè ẹ̀hẹ́n wọ́n wá ti torí tiẹ̀ kí wọ́n wá gbé òkè. Okay màá wá púrúfù fún ẹ kí mi kì í sọ máa lè ha tó bá ti bẹ́ẹ̀ yẹn wọn náà ti bí agọ nìyẹn kọlọ mẹjẹ agọ ìgbà tó bá ní tó ọba kọ ńlẹ lónìí àjọpọ̀ máa lè ní pápá rẹ kọ́ ló bí ọ kókóró nígbàtà ti ta ni orí rẹ bá kú mẹ kó wa bí kété bàbá mi ló bí mi àwọn ọmọ jọ <laughs> subhanallah àmọ́ tí wọn bá gbọ́ ti àṣetán nígbà yẹn wàá ti kọ́ kíkọ́ ọlẹ́kọ̀ọ́ àti ọba ti wí ni ó ti parí kò kó jẹ mọ́ ẹ̀yìn ni tọ́ba ti fọ́kù sí lẹ́ mọ́ tontorí délé eléyìí fi hàn wá pé ẹjẹ́ apáyọ̀ ọlọ́run níbi kíkọ́ àwọn obìnrin sílẹ̀. so àyà ìfihàn wa àti àwọn àyà míì wípé a lè kọ obìnrin sílẹ̀ ọ̀tọ̀ kéèyàn kọ obìnrin sílẹ̀ ẹni tó bá fẹ́ kọ obìnrin sílẹ̀ Ọlọ́run gbà sẹ́ni tó bá fẹ́ kọ obìnrin sílẹ̀ pé kọkọ obìnrin sílẹ̀ bákan náà àwọn àdìsí anábẹ Muhammad sallallahu alaihi wasallam àwọn náà tọ́ka sí kọ tọ́ka kọ obìnrin sílẹ̀. يبي حديث عبد الله بن عمر رضي الله عنهما gbàtọ́kọ̀ ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó ṣe nǹkan sùn lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam wọn ní kọ́pá láti kọ́tà ìyàwó padà ní ìsìn tọ́ba wá wù kó dì mú tọ́ba wù kọ́kọ́ èdè túmọ̀ sí pé akọrin ẹni akọrin ẹni sílẹ̀ ọ̀wọ̀ tó bá wù ọkọ kúkú bìnrin ọmọ ìdè ìyàwó ọmọ inú ọ̀nà tọ́lọ̀ fún wọn fi lè túká ọ̀nà mi tún wà ó ọ̀nà mi tún àtẹ̀sílẹ̀ fún gàrí o tí ọ̀rọ̀ yín ọ̀bá wọ̀ ọ̀nà yàtọ̀ sípa akọrẹ nílẹ̀ ọ̀nà mi tún wà nínú ọ̀nà mi tún wà oníkùnà kíyàwó ọbọ̀ ọlẹ̀ nínú ọ̀nà mi tún tún wà onímùláàánà kẹsí pè fúnra yín àti àwọn bá lóyún ìyàwó sì ní wọ́n ló ní wọ́n rí kó ṣe zìnnà àmọ́ lẹ́lẹ́rìí mẹ́rin tí wọ́n jẹ́rìí fọ́ o sì fẹ́ kọ́ ọmọ ọkọ ìyàwó rẹ̀ náà ẹsẹ̀ pè fúnra yín bọ́lá ti ṣe lẹ́sẹ̀ mọ̀tẹ́ bá tẹ̀ ìpè mẹ́rin ẹlẹ́karùn-ún ẹ̀fìdé ládé ìyàwó náà ṣe mẹ́rin ẹlẹ́karùn-ún ẹ̀fìdé ládé tọ́ ọkùnrin yóò ti tiẹ̀ ládé pẹ̀lú la'natullah pé kí ègún ọlọ́run máa jẹ́ tòun tó bá gbé irọ́ ló pa mọ́ obìnrin yóò ti wá ti tiẹ̀ ládé pẹ̀lú pé kí ìbínú ọlọ́run máa jẹ́ tòun tó bá gbé òdodo ní sọ àti bá àti bí ìjọ ọkùnrin kó wọ́n máa lọ rẹ̀ oyún kò ní jẹ́ tọkọ láéláé ọmọ ò jẹ́ tiẹ̀ láéláé ìyàwó wọn ti pín yàrá láéláé. torí ẹ̀ ní ọ̀nà tí islam wa pẹ̀lú fífún láàrin ọkọ àtìyàwó náà ní kẹ́kọ̀ọ́ra yín anabi sallallahu alaihi wasallam àwọn náà ti kọ̀yàwó wọn lè rí Hafsa wọn tún dá padà kò sí nǹkan tuntun bẹ́ẹ̀. Ah, wọn àgbẹ̀ á irú rẹ̀ kọ̀yàwó lẹ̀ anabi kan kọ́kọ́ kọ̀yàwó rí gbàṣíkẹ́ náà má. náà bá kọ̀yàwó rẹ̀ á ní tó ẹ̀mọ̀ pé bàtà ti di omi bá pọ̀ kọ́kọ́kọ́ lẹ̀ nà kò jí ó kú kò sì yọ wà láàyè bá tòun àmọ́ wá sí ọkọ̀ ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ẹnu àwọn olùmọ̀wá ike gbogbo ẹni tó bá ti lè kọ ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ìyàwó ò sì pọ̀ ó ti mara ó sì súnmọ́ lákòókò yìí ẹnu wọn kò lórí o ti kọ́ lẹ́nu tọ̀lá kọ́ńtùn nìyẹn kíkọ́ sílẹ̀ tó bá tún náà. àti pé ẹnu wọn tó kò lórí pé tọ́ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ìgbà tó lọ ní ká kó obìnrin lẹ̀ náà lọ́kọ́ lẹ̀ ọ̀tá kò tọ́ lọ. ẹnu wọn tó kò lórí pé àwọn yẹn bá ti wọlé o lè dá padà tó bá gbé kíkọ́ àkọ́kọ́ ni o lè dá padà ṣùgbọ́n tí obìnrin bá fi lè parí ẹ̀dà kò bá jẹ́ kíkọ́ àkọ́kọ́ kò bá jẹ́ kejì ọ parí ẹ̀dà ọ̀ dá padà ìwọ náà ti di khatibun minal khutabi ìwọ náà ti dọ̀kan olùwáyàwó náà ti máa ń wáyàwó ìwọ náà wọ́n máa ni torí ńgbà tí o ti kọ́lẹ̀ lákọ̀ọ́kọ́ yẹn tí àwọn ti bọ́ ọmọ ọlọ́tọ̀ parí ìdá kó tó ronú pé a ah, ó ti yẹ kí n dá padà gbogbo ó ti wá jáde ẹnìkan náà ti ti ń wò ó ti wù tẹ́lẹ̀ náà pé a ah, máa máa fẹ́ obìnrin òun náà wá wa ìwọ náà máa wá wa ẹ̀rí wọ̀ tó kó bára rẹ̀ tòkè rákùn sábà sọ̀rọ̀ sẹ́mi náà fẹ́ bá sọ̀rọ̀ hàn <laughs> bàbá alábòkò nù. subhanallah wọn náà ti dọ̀kan lóyún tí ń kìí kan ṣe kékeré ọba ti dé kí á ẹbí wọn náà ilé rẹ ló ti kú ẹtún àà ó tuntun wa kíkọ́ ọ̀lẹ̀ kan ti wá bẹ̀ bá gbà kó tún fi ọ́ padà ó okùn méjì subhanallah torí délé ọkùnrin àti sunna àti ntẹ́nu àwọn lórí ó fi hàn pé tọ́tọ́ ká kó obìnrin torí ẹbí mọ́ndẹ̀ rahimahullah àfa àtúnṣe tíra fún wa tá a ti máa ma kílẹ̀ nu àwọn olùmọ́kòlè lórí tó pè ní alìjìmá wọn ni wàlẹ́ ìsẹ̀fẹ̀ mẹ́nìrín mẹ́nìfọ̀ khabarun yathbut bí àdéhùn kan tó fẹsẹ̀ nílẹ̀ tó ní ẹ̀mọ́kọ̀yàwó lẹ̀ kò sí torí ẹ̀ wọ̀ fún yẹn fẹ́ra ẹ̀ bí ọba wọ̀ fún yẹn kọ́ra yín lẹ̀. àdìsí èyí tí wọ́n mú wa àdìsí ad-Daraqutni wọ́n ní Mu'adh ibn Jabal radiyallahu anhu wọ́n ní kọ́lá qala li Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́ọ̀gá àtẹ̀rọ náà kọ́ máa bá sọ fún mi pé yá Mu'adh ìrẹ́ Mu'adh ma khalaqa Allahu shay'an ala wajhi al-ard ahabbu ilayhi min al-'idaq. ọlọ́run ọ̀dá nǹkan sórí ìpẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí bíi kábọ́kùn lọ́rùn ẹrú ká fún ẹrú ní òmìnira ọlọ́run nífẹ̀ẹ́ sí jù. wala khalaqa Allahu shay'an ala wajhi al-ardi abghabu ilayhi min at-talaq kọ́lọ̀ ọ̀sẹ̀ dá nǹkan kan sókè ìpẹ́ tó kórira bíi kákò obìnrin sílẹ̀. àdéhìí yìí àwọn olùmọ̀sí yé wa ìgbé àdéhùn yẹ ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀. Ada sẹ́yìn alẹ́ sọ pé òun kọ́ ìyàwó òun sílẹ̀ insha tó mú ń kó wúlò àwọn kan ní kò wúlò wọláṣà kò wúlò. nítorí pé èyí ti gbọ́dọ̀ mú ṣeré dànù pọ̀ obìnrin lẹ́wọ̀n ibi ṣeré lópin ìgbà tí èèyàn bá gbádùn káàárẹ̀ ọ̀mà ṣe. tọ́ba sọ pé ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ń ṣe àlọ́ àtọ́ àpò ìṣe àlọ́ òtí kọ́ lẹ̀ tọ́lá nàbì sọ̀rọ̀ àṣìlá sọ̀kẹ́ tẹ̀lẹ́tún jìdù hùn nà jìd wà hẹ́sìlù hùn nà jìd nǹkan mẹ́ta tí yẹn bá mú lódodo òdodo ni o tí yẹn bá mú láwàdà lódodo nínú rẹ̀ nǹkan kò bìnrin lẹ̀ tọ́ba ní ọ̀kan mi ń sàwàdà ni ìyàwó rẹ̀ ti lọ rẹ̀ wọ́n yẹ bí ìṣeré bẹ́ẹ̀ máa ń ṣe dírámà wọ́n ti ṣe dírámà kọ̀ọ̀kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ọlọ́nu o wọn èbí ṣe dírámà tọ ilé ìjẹba ọlọ́ni fẹ̀yìn sẹ́kùn bí màrúfin àwòtẹ̀sírí ìhùnbẹ̀ ẹ̀sán kíkẹ́ di àwọn ìyàwó yín mú dáadáa àbí kẹ́ tí wọ́n lè kọ́ máa lọ pẹ̀lú dáadáa gbogbo ẹ̀ dáadáa dáadáa náà ọlọ́run ọba ọ̀fẹ́ wípé káwá fi obìnrin yẹn sílẹ̀ níbi ilẹ̀ bàjẹ́ àbí ká dì mú ní dì mú ìnira bẹ́ẹ̀ bá ti máa bẹ lọ́kọ àtìyàwó kọ́dà bí ọba ti máa lọ náà kọ́dà. ṣùgbọ́n ọlọ́run ní àpọ̀lápọ̀ mọ̀rọ̀dán bóòlù àti wàá sọ pé ẹ̀mẹ́ta nìyẹn lè kó obìnrin bí ẹ̀ẹ̀mejì ìyẹn kíkọ́ ọ̀lẹ̀ kí ló wá mú àwọn sọ pé mẹ́ta ni ìdí tá a fi sọ pé mẹ́ta náà lọ̀rọ̀ lọ́sọ̀ pé fẹ́ ìmùsákún bí màrúfin àwọn tẹ̀sírì hàn bẹ́ẹ̀ sàn. lẹ́yìn méjì ńdókù ni pé kò dìímú dáadáa àbí kò túlẹ̀ pẹ̀lú dáadáa ẹlẹ́kẹta tó jẹ́ final. yẹn ké méjì ń àyè ti gbọ́ ọ̀nù rẹ̀ lẹ́yìn méjì ń ti gbèdé bẹ̀rẹ̀. torí délé ọ̀dọ̀ wọ̀ wà ó kéèyàn pa ẹ̀ ọlọ́run ní ara ìyàwó rẹ̀ ọ̀pá ẹ̀ ọ̀lọ́ lórí ntí ọba máa fẹnu rẹ̀ sọ. gbọ́dọ̀ wọ alálẹ́ fún obìnrin sílẹ̀ lédè lárúbáwá gbọ́dọ̀ tó dúró tọ́tọ́ka sí pé wọ́n kọ obìnrin lẹ̀ òun ní gbogbo gbọ́dọ̀ tó bá mú látara pọ́ọ́. لام قاف طلاق ẹni kí fún obìnrin lẹ̀ ń jẹ tábà wọn mú gbólóhùn kan látara tọ̀láàpù tọ̀làkòtókì tọba sọ bẹ́ẹ̀ pé mo kọ́ ọ lẹ̀ á ń tẹ̀ tọ̀ọ̀lẹ́kọ̀ àti kọ́ ọ lẹ̀ o ti kọ́ ọ lẹ̀ tó bá láti ní pọ́ láǹkọ̀ eŋti mo gbà lérò pẹ̀lú ẹ̀ kìí ṣe lẹ́yìn kò sí àyàwá wí torí sọ̀rọ̀ yìí hàn tọ̀là gbólóhùn tó ṣe pé ọjáde tọ́ka sí kíkọ́ ọ lẹ́nu pọ́nbélé ẹ̀yìn olùdọ́gbọ́n sí. yálà ìyàwó yẹn ti wọlé àbí ò ti wọlé ó di kíkọ lẹ́nu tí èèyàn bá wá sọ pé à ń ṣe tọ́ àlékún wọ́n ti dẹni tí mo kọ́ lẹ̀ wọ́n ní kíkọ́ lẹ̀ kan ní àyàfi tó bá jẹ́ pé ẹni tó kọ́ ìyàwó dà níyàn pé ó tù kan lọ tó o bá dà níyàn pé ó tù kan lọ àníyàn rẹ náà láti mú ọ bàbá ni méjì mọ lérò mẹ́ta mọ lérò mọ ṣùgbọ́n lọ́dọ̀ adájọ́ tàwọn alátúnṣe gbàtọ́ bá yẹ pé ọsọ lẹ̀kan kọ́ ọ̀kọ́ lẹ̀ ẹ̀kan náà ni. bọ́ọ̀bù àdáníyàn kankan pẹ̀lú ẹ̀ ẹ̀yọ̀kan náà ti dúró. àwọn tó wá sọ pé à ń ṣe pọ́ọ̀lì kùn torí pọ́ọ̀lì nígbà kan tú yẹn lẹ̀ ní. ìwọ́dẹ ni tá a tú lẹ̀ lọ́ba ní tí mo gbà lérò ní kó òkun tá àti sóni bá ń so lókun tẹ́lẹ̀ pé okùn tá a ti so a ti tú ọ báyìí à ó ti kọ́ lẹ́nu kọ́lá kọ́ kọ́lá kọ́ ike à ń mìíràn lùwàtà kọ́ a ti tú ọ lẹ̀ níbi okùn tá a fi hàn kọ́ran yọ lọ náà ti ṣe rà rẹ̀ tọ́ ọwọ́ ni a ń lè pọ̀ọ́lẹ́kùn pọ̀ọ́lẹ́kùn ni wọ́ ẹni tá a kọ́ lẹ̀ ní ọ́ wọ́n á ní kí lọ gé wọ́n á ní òtí pọ̀yàwó rẹ̀ lẹ̀ lọ́nà ó ní tí mo gbà lérò ní pé mo fẹ́ yí ọkọ rẹ̀ padà púpọ̀ máa jẹ́ pọ̀ọ́lẹ́kùn ọ̀ràn. ọkọ rẹ̀ ní Khadija àǹtí Khadija ọwọ́ á àǹtí pọ̀ọ́lẹ́kùn kó o fẹ́ pààrọ̀ ọkọ rẹ̀ náà ní kọ̀ọ̀ràn alóòtú kọ́ọ́lẹ̀ fẹ́ẹ́. àmọ́ tó bá sọ pé àǹtí sọ wà lè pọ̀ tó ní tí mo lérò pẹ̀lú rẹ̀ ni pé àtúlẹ̀ ní òkun tó bá sì kan wà tó lè tọ́ka sódodo rẹ̀ bí gbọ́dọ̀ pé wọ́n ti sọ ìyàwó mọ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọwọ́ àtúlẹ̀ wà ní àǹtí sọ wà lè pọ̀ wọn láì tí mo gbà lérò ní kókùn wọ́n fi sọ mọ́ bá a sù lọ́dọ̀ tí ẹ bá sọ pé kọ́ ọ ní kíkọ̀ kan. èsì ní tọ́ padà mọ́ ọ̀sẹ̀ra rẹ̀ ni ẹ̀tọ́ àti dàpadà wà ebe ọ̀kan lọ́lọ́kọ <laughs> ẹ̀tọ́ ẹtọ dàpadà sí wà ìwọ lè fẹ́ fi ha mi tó ń kọ́ lẹ́lẹ́mọ̀ òsì ní dàpadà mọ́ ẹ̀tọ́ yẹn wà nítorí ọba bàjẹ́ fúnra rẹ̀ tí bá wá sọ fún ìyàwó yorùbá náà ní la lè ìyàwó yorùbá òun kọ̀ ọ́ lẹ̀ òun kọ̀ ọ́ lẹ̀ àìkòtò kọ̀ ọ́ lẹ̀ lédè yorùbá ṣé máa sọ pé kíkọ̀ ọkọ̀ eléyàn ti gé ní kékeré kó obìnrin sílẹ̀ àmọ́ tó bá ní mọ pọ́ọ̀tì mo lé ọ̀dà mo lé ọ̀dà nù kọ́rí lẹ́yìn máa lọ mo ti sókun ọ̀rẹ́ lẹ́wà yìí ṣé kíkọ́ lẹ́nu so tí o bá ti lo gbólóhùn tó tọ́ka sí kíkọ́ lẹ́gàdá á bi lè rìn lọ́gbà lérò tó ti ké ńgbà tó sọ yìí pé máa lọ lé yín mo ti sọ okùn rẹ lẹ̀ báyìí kí lọ́gbà lérò tó bá ní kíkọ́ lẹ́nu kíkọ́ lẹ́nu. àmọ́ tó bá wú fóònù ti kọ́ ọ lẹ̀ tọ́ kò sáwà wí mọ́ kò sáwà wí mọ́ àmọ́ tó bá ní òun kọ́ ọ òun kọ́ ọ á ti kọ ìyàwó yín nù lọ́wọ́ á ní ntí ah, ah. òun fẹ́ sọ ni pé òun kọ́ ọ tí gbọ́ yorùbá dáadáa ni pé òun kọ̀ ọ́ ó sì ní tó ń bẹ́ẹ̀ wí pé òun kọ́ ọ́ òun kọ́ ọ lẹ́kọ̀ọ́ ọwọ́ á lòun kọ̀ ọ́ òun kọ́ ọ lómi ọwọ́ á ní ahọ́n ló yí òun kọ́ ọ ló ń bẹ́ẹ̀ wí náà tó wá kọ́ ọ lẹ̀ hmm. bí kéèyàn tún kọ́ ọ lẹ̀ náà ni ọkọ̀ lẹ́tà síyàwó ké tó rántí ké mo kọ́ ọ nígbà yẹn ló ń bá kọ́ ló bá kà pé tó rántí ké mo kọ́ ọ nígbà wàhálà bá tó ìyàwó ti tọ́ gbèsè ni o ọkọ bá rí wa ní kí ló dé tẹ́ ń pàkì ẹ̀ pé ah no ìwọ náà lọ́dún ti kọ́ mi pé ah kí ẹ ṣe tí mo gbà lérò ni ẹ̀ mú kọ́ ọ mo kọ́ ọ báwo mo kọ́ ọ́ ẹ̀yin tẹ́ gbọ́ yorùbá ẹ bá wa kà ó sì wọ lórí. tẹ̀gí mẹ́ọ̀ yóò fọlọ̀ múra tó bá gbà lérò tó bá hàn án wá torí ẹ̀ ló ti jẹ́ kí gbólò yóò léwu. nínú dísẹ́nárì èdè tó ọmọ lò nínú ilé rẹ̀ mẹ́jọ wo orí rẹ̀ o mo kọ́ ọkọ̀ wọ́n kọ́ ọ̀ ní sọ pé ìwọ pé ìwọ ìwọ èmi kọ́ wa kú ọkọ̀ torí pé nígbà míì tí ọ̀ máa ń ti dá lẹ́sùn tó wá sọ pé bíi kéèyàn sọ pé ìwọ kọ́ wa lò èmi <laughs> kọ́ wa ní ọkọ̀ wọ́n á lọ sọ fún ìyàwó rẹ̀ nígbà wọ́n mọ̀ sí ló ń kọ́ <laughs> tòun náà fi tẹ̀lé àwọn gbogbo tó ti gbọ́ à ń ṣàlàyé nìkan ọ̀wà lẹ́kọ̀ọ́ onímọ̀ lẹ́kọ̀ọ́ nù torí pé èdè ádàbò ẹ̀kọ́ tún wà àwọn kankan wà tó ti pọ̀ gbọdọ̀ pé má ra rẹ̀ torí kọ́ mọ̀ bàá tó tọ́ torí tí máa ti ń sọ ojoojúmọ́ yọ ọmọ ọlẹ́nu ó di kó ọmọ lọ wí lé láti jẹ́ máa tó tó kú náà ni òní sọ pé bí kí wò kú ní ìsìn kan wá àà bí kéèyàn kú tó yé pé èmi kú ẹnìkan kú tó inú àwọn èdè ẹ̀kọ́ nù bẹ́ẹ̀ náà ni níbí báyìí tí wọ́n bá sọ èdè kan ó tún sọ pé mo fi ọkọ àwọn ará lẹ́yìn mo ti mú àwọn mo ti mo mú àwọn ará lẹ́yìn níwọ̀ kí ni ìpàdé ní ọgbà lérò ọkẹ tí wọn bá ń bí ọkùnrin tí wọn bá ń ṣe wéré rẹ yọọ máa gbé àwọn gbólóhùn àbá fún àwọn tí sì ń gbọ́ ẹ̀mọ̀ bá àwọn ló kó gbẹ̀ òun su ni òun ti gbà ló kó yín àgbẹ̀ àwọn ti ń dìmọ̀ ẹ̀tún sọ báyìí tún gbà tún gbà gbogbo ẹ̀ kí ṣé mi náà ẹ wì ẹni dẹ́kun tó sí ni òjá ká subhanallah tó ń gbà tó sọ yìí mo fi ọ́ fún àwọn ará lẹ́yìn mo ti kú ọlọ́nà rẹ báyìí o ìǹtí ọlọ́nà mọ́ gbogbo ẹ̀ ó lè túmọ̀ sí ọkọ̀ ìyàwó lẹ̀ ìyẹn gbọ́dọ̀ sọ gbóná ẹ̀ nù. torí di eléyìí ọlọ́kọ̀ sànù wa. tí ẹ bá wí ọ̀kan náà gbóná tí ó túmọ̀ sí pé tó túmọ̀ tààrà sí pé yẹn kọ́ ìyàwó abèrè àníyàn rẹ̀ torí òun kì í ṣe sọ̀rí ọ̀pọ̀lọpọ̀ kìnnáyà ni wọ́n ń pè ntọ́ bá ti lo ntọ́ jẹ́ pé kọ̀ tọ́ka sí kíkọ́ lẹ̀ ní àtàrà á ní kí làníyàn rẹ̀ lórí gbólóyìn bọ́bá wa sọ àníyàn rẹ̀ tó bá túmọ̀ sí kọ́kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ bọ́bá sọ àníyàn rẹ̀ tó túmọ̀ sí kọ́kọ́ lẹ̀ tó bá yẹ kí àníyàn rẹ̀ lódodo ìníkó ń kọ́ lẹ̀ ọ́ wá parọ́ fáwa. lọ́dọ̀ ọlọ́run ó ti kọ́ lẹ̀ ọmọ lọ́dọ̀ tiwa kò ti kọ́ lẹ̀ ọlọ́run ni ó bì tó kúkú mọ́ lọ́kàn ara rẹ̀ kí ló ń dà lánìyàn. ọlọ́run ni wọlé ayé wala yahillu lakum an ta'khudhu mimma ataytumuhunna shay'a. ọlọ́run bá ní kọ̀tọ́ o. ìgbà tó bìnrin bá fẹ́ lọ ọ̀kọ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ obìnrin wa fẹ́ lọ oníjọ lọ yìí àfi kó pro pé ìbọn gbé pọ̀ wà láàyò obìnrin yìí tó ọba kọ́lẹ̀ tọmọ pé wọ́n ló wù lónìí kọ́ ọmọ lọ níjọ́ tí máa ń lọ ọ gbọ́dọ̀ pa nǹkan kan nù tó ti bọ̀ rí ogun mọ́tò ogun lé ogun bàálù bá máa kó gbogbo ẹrù rẹ̀ lọ ní olónìí. ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا tọ́lájú ọlọ́run màmá ló dídì kọ́lẹ̀ ọlọ́run lọ́wọ́ kọ́ tọ́ sí ọ kọ́ gbà kánú tó fún un. ilà ìyàkọ́fà aláyọ̀kìmà hudud Allah. àyàfi tí à ń bá ń bẹ̀rù táwọn méjèèjì bá ń bẹ̀rù wípé àwọn ò ní lè àwọn ò ní lè àwọn ẹnu àlọ́ ọlọ́mọ láàrin àwọn òní ti kí àkankan láàrin àwọn àìfẹ́ rírẹ ní ti lágbára jù láàrin àwọn. ìgbà náà obìnrin lè tọrọ kó ń lọ tí obìnrin bá ti tọrọ kó ń lọ ńgbà yẹn kò burú pé gba kankan nù tẹ̀sùn kò burú nígbà náà pé gba nǹkan kan nù tẹ̀sùn. ẹ̀ríkẹ́ lè bá ara yín gbé dáadáa má. ìbágbépọ̀ yín kò ní ọlọ́run bá wọn bá àwọn alátùnṣe sọ̀rọ̀ àwọn tí ó ṣàtúnṣe láàrin yín tí wọ́n dá sáàrin yín pété ẹ bá ti rí ìfẹ́ inú tuntun aláyọ̀ pé má pẹ̀lú ọlọ́ ìfẹ́lẹ́ dùnà àárẹ̀ yìí má fi má dẹ̀dẹ̀ fi má dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti rí tẹ́ fún pé àwọn méjèèjì òní lè pé ìwọ ọlọ́run má òní lè ṣe dáadáa síra wọn má kò burú o kò burú kò sí aburú lórí àwọn méjèèjì pé mi ọ̀rọ̀ ara rẹ̀ padà yọ ọ̀rọ̀ ara rẹ̀ padà yọ ọ̀rọ̀ ara rẹ̀ kú lọ́dọ̀ ọkọ rẹ̀ ọlọ́run á ní gbogbo ní tó bá fi ọ̀rọ̀ ara rẹ̀ padà ó lè sọ̀dá àti fún rí ó sì lè jù lọ ó sì lè má tó fi má tẹ̀lẹ̀tẹ̀ gbogbo ní tó bá fi ọ̀rọ̀ ara padà gbogbo. náà làwọn olùmọ̀wá apákan náà wọ́n lò láti ike kólọ̀ kóbìnrin ó ló ń bọ́ ọkọ dànù ọ̀hún jẹ́ ìyàwó rẹ̀ mọ́ eléyìí lọ́wọ́ àánú ẹ̀sìn Islam tó ti pé ó kó lọ jáwé jáwé kíni ìwé tó bá já lẹ̀ padà. ṣùgbọ́n ní òfin ẹ̀sìn Islam obìnrin ní tó bá rí pé kíkí òun àtọkọ kò lè rọgbọ mọ́ òfin ọlọ́run wa ni wípé ìńtọ́kọ rẹ̀ fún yọ dà padà tọ́kọ rẹ̀ bá tọrọ jù bẹ́ẹ̀ lọ yọ san. àwọn olùmọ̀ wa ní kólọ̀ yẹn kò tọ́ àyàfi tí wàhálà bá ti pọ̀ jù ìnira ìṣòro ti pọ̀ jù láàrin ọkọ àtìyàwó yìí ọ̀gbọ́ra wọn yìí tí ọkọ bá ń fara ń ní obìnrin yìí pọ̀ wọn ò lè jọ gbé bí àwọn náà ní ti fara ń ní tó ti fi káì òun ò lè bọ́kùnrin yìí gbé mọ́ ọkọ̀ òsì fẹ́ túlẹ̀ òun sì ló ń fẹ́ lọ wọn ni yóò mú njó fi sẹ̀rí wá lórí wípé ọkọ̀ fara ni tó bá ti lè mú njó fi sẹ̀rí wá lórí pọ́kọ̀ fara ni òun ò lè bá gbé kí èsì àwọn ẹlẹ́rìí èké àwọn ẹlẹ́rìí òdodo tí wọ́n rí nú tí wọ́n aróde ilé wọn tí wọ́n máa ń ti ń ṣe fún ìyàwó rẹ̀ táwọn bá ti jẹ́rìí sí adẹ́pẹ́tọ̀ kò sí tó burú ìyàwó rárá rẹ̀ padà wọ́n ní ìṣẹ̀lẹ̀ ru eléyìí ṣẹlẹ̀ o láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam Aisha ọlọ́nkọ ya ló ṣe nínú àdéhùn tí Abu Dawud gbà wá wọ́n ní Habibatu ọmọ Sahal. ọjọ́ ìyàwó fún sábẹ̀ ibnu Qais ibnu Shammas radiyallahu anhu. wọ́n ní ọkọ rẹ̀ yìí nà ó sì kí n bù kan lára rẹ̀ màtó lù. obìnrin tí wàá bá nàbì sallallahu alaihi wasallam lẹ́yìn wọn àtúbà ọ̀fẹ́jọ́ sùn. sábà tóbìnrin bá ń tọ́jà onífẹ̀jọ́ sùn péye ìgbà tí wọ́n bá ti tẹ̀lé àfún lórí ìjà tọ́tọ́ ìgbà náà ni máa ṣe kíni ni máa fẹ̀jọ́ sùn ìgbà tí obìnrin náà bá ń ṣe tọkùn ọkùnrin ní ìtàbà fẹ̀jọ́ sùn yọmọ pé tọwọ bá padé bí kó jìyà ó jìyà bá lóun tó sì ti yẹ kọkùnrin náà ṣe ni pé ńgbà títí ń tọ́jà kó náà ti máa fẹjọ́ sùn àmọ́ kùn ọmọ òkè náà ó kó bá kó kó njọ́pin kó ọmọ afẹjọ́ fún kápẹ́ kiri ìyá ni ó jẹ subhanallah obìnrin bá jí wá lásùbà ọwọ́ afẹjọ́ sùn anabi wa muhammed sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam bá pé ọkọ rẹ̀ o anabi sọ pé kó bàbá màálí ha wà fàárẹ̀ kọ́ gba apá kan nínú owó rẹ̀ kó fi lẹ̀. jọma lọ báyìí ànábì kò gba nǹkan kan owó ìyàwó rẹ kó túlẹ̀ kọ́ lọ ọ̀rọ̀ ara padà islam bínú sílẹ̀ yìí ẹgbà tí wọn náà ti sínú àrẹ bá ti pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ òjò gbádùn òjò rí mú náà lè ra ara padà yọ padà nípa pé èèlò lóògùn sádà àti bọ́ bá ti gbowó rẹ̀ tí wọ́n sánù tú mi lẹ̀ dé máa lọ. ẹ̀yin wọ́n bá tẹ̀dá ronú tẹ̀ wọ́n pé nìsín àwọn obìnrin ju àtàwọn àfẹ́ wọn yìí. obìnrin mi five hundred naira mẹ́lẹ̀ fún sọ́dà bíi fa àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ẹ́dọ́ tó bá di tó bá di fìtínà ṣé àti five hundred ó ṣòro kíákíá ni gbígbà sákàdá rẹ̀ láìláì lọ́mọ́ tọba adé pé fifty thousand ló fún un tọwọ kí tọba lòun ní jókòó pẹ̀lú ẹ mọ yóò ronú gbàgbà náà kó tó lè gbé gbogbo ara ẹ làwọn tí wọn rò ó ìkó wá ní so àmọ́ gbà tí wọn náà thirty five thousand and five hundred náà ló filẹ̀ kí wọ́n ti lè ti sọ́dá kiri ẹ bá kéré ní ma lọ́la ju seven five hundred wá wọn ní wọn àbókùn okùn bàtà ọlọ́wọ́ okùn bàtà wá ń jọ wọ́n ti fìyàwó fún ọ ó sì ti tọ́jú ẹ̀ níjọ́ tó ti pé wàhálà dé okùn bàtà rẹ̀ ní tètè máa lọ. <laughs> so àbá tó wò ń bá tó wò àbá o ronú bàbá ní á lọ náà irú owó èyí olórí ibu yòókù ọgbà yìí subhanallah torí délé ẹjẹ́ á máa fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ kọ́lá tó ti ten thousand péré lọ́ba fún ẹ̀rí pé tí ọba ló wọn lọ níbi tí ìlú gbẹ dé báyìí ní ìsìn yóò ronú. tẹ́ńkì ni ọjọ́ ìjókòó lé ọpẹ́ subhanallah tó ń torí délé yìí. báyìí lóbìnrin yìí dá ọ̀dá apá kan nínú owó rẹ̀ ó kọ́kọ́ ó túlẹ̀. tọ́ ẹni tí wọ́n ní kọ́ gba apá kan nínú owó ìyàwó rẹ̀ kó dé àwọn ọmọ rẹ̀ wọn náà sọ̀rọ̀ ó ní ya ti ṣe bẹ́ẹ̀ ah, fún wa bò yọ fi ẹ̀kẹ́ ti ẹ̀kú ẹsẹ̀ kò yá ara rẹ̀ padà ẹlòmínà nísìn ibù lọ wá kí ni fùtùfùtù tí wọ́n máa tó kókè tí yẹn máa fi pẹ́sẹ̀ nígbà tó ọmọ pé gún wọn ọwọ́ àmọ́ àfi ojú àtẹ̀kẹ́ ìyàwó rẹ pẹ́sẹ̀ pé gà gà nígbà tó bá kan gbogbo eyín ẹ̀ ìwọ náà lọ lọ bá ṣe ti ẹnu ọmọ wa rùn láì ní ẹ̀wọ̀n kí ti máa jẹ́ lórùn ni ọlọ́mọ fi ṣàtẹ́wò fún wa. Hmm wọn wá yọ gbogbo ẹ náà wá dàbí gbogbo ẹ kí ọ wọnú wọlọ fà ẹsẹ̀ rẹ ló fi sọ gbogbo ọmọ ọmọ tàbí yẹn dọmọ títì tó nítorí di eléyìí ó ní sí eléyìí wá tọ ànábì ah, ọtọ o ó ní ọdọ tó jẹ bẹ́ẹ̀ fẹyìn ní dọkítọ ha adé kọtẹ wọn kò máa di ha ó ní tó jẹ bẹ́ẹ̀ wà ànábì odidi oko oko méjì ni mo fún lówó orí ni mo fún sọdáàjì ẹ̀wọ̀n káwọn ilé ìwọ̀n èso lè sùn tá oko oko tí wọ́n máa sọ kókó lẹ́yìn mọ̀ pé tí wọ́n bá tẹ̀ pé blọọkì kan kìí ṣe kíta kan tó ti kókó míì ọlọ́lọ́mọ ẹ̀yẹ kàtọ́ wà bẹ́ẹ̀ ọwọ́ á ní oko méjì mu tí wọ́n máa ní blọọkì kọ̀ọ̀kan ní láyé ìsìn níbi tí ilẹ̀ ti dín wó lu yìí wọ́n rà tó eighty thousand ní òní rà bẹ́ẹ̀ bí tó ti dín wó nù one kilo one sixty thousand ṣùgbọ́n ti fò gbìn tiẹ̀ ní one sixty naira gbígbé tó sísọdá ju rẹ bá kéré jù lọ lálùbáríkà jù ẹ máa tètè ráwọn àdéhùn tẹ̀ǹtì tẹ̀ǹtì tuntun gbọ́dọ̀ bá ti fẹ́ yàn àwọn èèyàn jẹ ìbáwọn sábẹ́ náà nìyí àbáwọn kọ́là áwò àwọn dínkì wa nù ó ní oko méjì ni mo fún un láàrin láàrin ọgbà méjèèjì sì ń bẹ lọ́wọ́ rẹ̀ gbà padà yàtọ̀ sí wọn náà ẹlòmíní ti fẹ́ fẹ́ àwọn abọ́nrin kọ̀mpútà yìí kọ̀mpútà alágbèlé tán ó fi tán ọmọ ọlọ́mọ jẹ nítorí àgbà ń dunnú ní látọ̀ ní kínní ó ti wọlé tán o ti bẹ̀rẹ̀ sí ronú bí ó sì gba kọ̀ǹpútà padà <laughs> so gbogbo ọ̀nà tí ó fi gba padà ni ọ wà yọ wá gba padà yọ ara panda ìgbà àwọn ọmọdé tẹ bá ti tẹ bọ́tìnì ká sẹlẹ̀ mọ́ aleikum wa rahmatullahi èyí tó yọ ọ́ nù sọsẹ́ mi pé lẹ́yìn agbárí rọ ni ẹ̀yìn gbàtọ̀ mọ̀ kọ́ ń tẹ́lẹ̀ ninety thousand hundred thousand tó o sì mọ̀ kó fún títí dọ́dọ̀ ọlọ́run kí ló tán jẹ́ sí. àwọn tàbí ò rí bẹ́ẹ̀. ó ní oko méjì ni mo fún un wọ́n ò máa bí ẹ̀dì ha ọwọ́ rẹ̀ lọ́wọ́ láàrin láàrin lọ́wọ́. àwọn èsì mùnáfíkì fẹ́ kí wọ́n máa tàn jẹ ibo mo fún ọ ojú òfun yóò lò fún àbí kẹ́kẹ́ ń ṣe lọ́ńtìn kẹ́ni kan pé ààfin five million Allahu Akbar gbàtẹ bá ara yẹn ti fi owó tẹ wí yẹn náà ò fi ṣe bìtì báyìí awi ń bẹ̀ yẹn ni ká fi pọ́nyínlé pọ́nyínlé báwo <laughs> so nítorí di eléyìí ó ní ọwọ́ rẹ̀ lóko yẹn wà anabi sallallahu alaihi wasallam a anabi kẹ́ tí o fẹ́ wàhálà fẹ́ni kẹta nùjọ rẹ̀ bá a sọkùn bá a sọkùn anabi ni khudhuma wa barikha gba oko rẹ̀ méjèèjì kò filẹ̀ kọ́ máa lọ lọ́rẹ̀ wọn bá gbowó òpin kó náà wọn ti lówó mi mọ láyé àmọ́ fìtínà ìpọ wọn ti fìtínà pa sòwébì láti mọ pé ǹjẹ́ ọkùnrin fúnyàwó ní sọdá àti ǹjẹ́ bí àwọn bá ti lóhàn jẹ ìyàwó rẹ̀ mọ kí ẹ̀wọ̀n ṣẹ́gi ni kọ̀dà padà fún láàbí ní bó bá jẹ́ pọ́ńdrẹ̀ ni wọ́n bá fún sọ̀nà pé kíákíá ni abẹ́ kọ́mú ni ó ti yọ ọ̀parí kọ́run so nítorí ti eléyìí àmì tí wọ́n á pé forty thousand ah, wọn kò kọ́dà kò ní dámọ̀ràn ẹbí wọn ti sùn wàhákàdà tó báyìí obìnrin náà ó náà sì gbà ń pọ̀ dàbí àwọn obìnrin ti sin náà mú àwọn ti kókó méjì fún ẹ̀wọ̀n kí tó bá gbáyè sin ní yókè ẹ bá ń wèé kà mélòó lọ́wọ́ abẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bulẹ̀ ta àdàkọ mẹ́ẹ̀ máa bulẹ̀ ta ńgbọ̀n bá bùdà tán tí irú eléyìí ṣẹlẹ̀ kí wọ́n ní kọ́ dá oko tó ọgbà ń sọ̀dá àti padà tó lé àwọn èèyàn kúrò lórí ilẹ̀ ni òkú ni <laughs> òní rí wọn lé tó àwọn gbọ́n pọ̀ wọ́n gbọ́n pọ̀ ní ìkánjú tó eléyìí. àwọn olùmọ̀wá ní kọ̀sẹ̀dìgbà tó fi bá fi pé ìnira bá ìnira lè má ṣe é kó ti sọ pé ń tẹ́sí ìyàwó rẹ̀ mọ́ islam tó gba bẹ́ẹ̀. abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ní ti ń wò pé irú gbádùn tó ń rò fún un máa rí òun ò rí lọ́dọ̀ rẹ̀ irú ayé tó ń rò fún un máa rí jẹ òun ò rí jẹ lọ́dọ̀ rẹ̀ so irú ìgbésí ayé tó ń rò fáwọn lè lò òun ò rí lò lọ́dọ̀ rẹ̀ so therefore òun ọ̀fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ islam tó gba bẹ́ẹ̀. àmọ́ kò ní kọ́ ọkọ̀ ńlẹ̀ o torí kíkọ́ ọ ni wọn ní òní gbóhùn àlùjáná tí ọba ti sábàbí àmọ́ ní tí wọn ní òun fẹ́ bọ́ọ̀lẹ̀ torí bí bọ́ọ̀lẹ̀ rùn kéde kíkọ́ lẹ̀ àmọ́ ti sọ di àjòjì ara yín kálukọ́ máa lọ lọ́ọ̀rẹ̀ tó ń torí délé dúró ilé náà bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n pọ̀ náà olùmọ́ni kò burú ìyàwó lè tọrọ fún òun ṣe ìyàwó rẹ̀ mọ́ torí ẹ̀ tí wọ́n mọ̀ pé ẹnìkan ní alábàákú ẹ̀wà ẹ̀ bí àwọn bá lòun ò sí àwọn rẹ̀ wọ́n bá kó wa tọ́ torí pé ẹ̀dì mu níta ìjọ sọ pẹ̀lú ìyàwó rẹ̀ ń kọ̀rọ̀ yàrá yín àṣírí yín bò ẹ bá ti lè kó wa lọ́dọ̀ ẹni tí ó ṣàtúnṣe àbádájọ́ ẹ̀sìn dáràn nù kò sínú bá padà lọ́lé àlọ́ yẹ̀ wò ńgbẹ́ dúró jọ ẹ̀dá dáa tó yé torí ẹ̀ ńgbà tí àwọn bá ti lè tó bá ti lè tẹ́jáde tọ́lọ́ fẹjọ́ sùn wọn kárí ẹ̀ nù tó ọ̀fẹ́ jẹ́ ìyàwó ẹ̀ mà fẹ́ jẹ́ ìyàwó ẹ̀ mà ọ̀dà èlòló fún ọjọ́ yẹn iye báyìí ń dà padà gbogbo àgé kìnnì kan tí ọmọ fi kírun tẹ̀sùbá gbogbo ìjẹ́ ìmọ̀ kókó bíi gbogbo ẹ̀ ní ọ̀dà padà dá padà fún un. kùránì ń túmọ̀ dá padà fún un. ọwọ́ atọ́jú wọn náà kọ́ sọ pé gbogbo ẹ ti gbókè tí kò ti fún un yóò sanwó dá méjì kò burú sí òye tó bá jẹ́ òun náà tó ọ̀dá méjì òun náà tí wọ́n ọ̀dá méjì ìyàwó rẹ̀ kà láṣẹ wọn náà dá méjì ìyàwó rẹ̀ tó ń torí de lé lé fi hàn wá pé èyí tó wọ́pọ̀ jù ìnìkọ́jọ́ kóbìnrin látàrí ìnira ló fẹ́ lọ àmọ́ tí o bá sí ìnira tó bá lọ fẹ́ gbọ́pọ̀ òun á tún bá a. قال فلا جناح عليهما fíìmà fíìmà tẹ̀lẹ̀ bẹ́ máàyàn ọ̀rọ̀ pọ̀ lábẹ́ kò sẹ́sẹ̀ lórí ọkọ àtìyàwó nípa tíyàwó gbogbo tíyàwó bá fi rárá rẹ̀ padà máa ohunkóhun tó bá fi rárá rẹ̀ padà ọlọ́run sọ pé sọdá àti nìkan ibẹ̀ làwọn olùmọ̀ọ́ ti mẹ́rin pé ọkọ tún lè tọrọ ju iye tó fún lọ. ní ìsinyìí ìgbà tíyàwó rẹ̀ ọ̀tọ̀rọ̀ wọn á ní kó burú wọn bọ̀ mílíọ̀nù kò tó lù fẹ́ five million náà ní ìjọba ti tán Islam obìnrin sùn ẹ̀wọ̀n káwọn obìnrin míì lówó lóòótọ́ pé gbogbo ọba fẹ́ transfer rẹ̀ gba fifty million ṣe ń lọ tó kó burú máa lọ yọ da fún wọn náà ti gbowó rẹ̀ fa so àwọn olùmọ̀ wa ti yàgbọ́ ẹnu nípa pé ṣé ìyẹn lè gbà ju iye tó fún ìyàwó rẹ̀ lọ àbí ò lè gbà jù lọ. apá kan nù wa bí imam malik abu hanifa shafi'i wọn lè yàn lè gbà ju iye tí ó fún ìyàwó rẹ̀ lọ lókun bàtà bá jẹ yọnu sí i. ọjọ́ negotiate nítorí sì fẹ́ kó mú àmì ten million ten ah, point six fi kún ok seven àní òfin kún ten ok seven point five million kò burúkú wa lọ́dà kan lẹ́ nígbà bá gbowó nù tó ẹnu kọ́ máa lọ rẹ̀ ìwọ́n sì fún lélo lélo ló fún ẹ lẹ́ńtì náírà ìka ọ̀ àgbà seven point five tó kò burú bàbá àgbà tó tu ẹni ẹlẹ́ni lẹ̀ kò burú àmọ́ dábàá débi kófìyìn náà sọ pé ń rárá mi padà ó túmọ̀ sí pọ́kùnrin èèyàn bù mí. èèyàn bù hán nínú irú irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. nítorí pé kò wó bí nǹkan láti fi lé ọkọ lẹ̀ o. nítorí bá fi ń bóbin pé ń ṣe má á nǹkan burú jáde torí délé yìí apákan náà olùmọ̀ràn tó kún gbọ́dọ̀ gbajú tó fún lọ gbọ́dọ̀ gbajú tó fún lọ. tọ́ bàbá wa gbajú lọ fún wọn. ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn kan wọ̀nyí. ọlọ́run bá wa ní tilka hududullah nígbà tí màmá ti fi àlàyé fífẹ́ àti kíkọ́ obìnrin sílẹ̀ ọlọ́run á ní ilé ìyìn àwọn ẹnu àlọ́ ọlọ́run kí ìtúpọ̀ aláṣẹ kíkà mójútó. ọlọ́run ni waman yata'adda hududallahi fa ulaika humu ọba ti lè ta ẹnu àlọ́ ọlọ́run àwọn eléyìí àwọn ní alábòsí lẹ́yìn rẹ̀ lọ́lọ́run bá wa lọ́wọ́ aṣọ kí ni ọ̀sẹ̀lẹ̀ téèyàn bá ti lè ṣe ìsìnkọ̀yàwó ẹlẹ́lẹ́kẹta wọ́n ti sọ méjì ọwọ́ akọ̀ẹ́lẹ́kẹta báyìí ọlọ́run ní fẹ́ ń tọ́lákọ̀ọ́ فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره tọ́ ọba tó fèsì kọ́ lẹ́lẹ́kẹta ìyàwó yọ ọ̀tọ̀ sí ọmọ o títí tí ìlọ́kọ mi àìlà ìlọ́kọ o ti gbàsè jù rẹ débi tó ti lámì ìyàwó ọ̀tọ̀ sí ọmọ báyìí ó dìgbà tó bá lọ́kọ mi. فإن طلقها فلا تحل له من بعد حتى حتى تنكح زوجا غيره tó o bá fi lè kọ́ ọ lẹ́lẹ́kẹta obìnrin yóò tọ́ sí ọmọ lẹ́yìn rẹ̀ títí tí ó fi lọ́kọ míì pé àtọ̀ sí ọ o ti fààyè lẹ́fẹ́ lómi nù ìwò lẹ́tọ̀ àti dá padà mọ́ ọlọ́ọ̀fẹ́ mọ́ kó ti rún sí ọ. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا tọkọ kejì bá wà kọlẹ àwọn náà ti jọ pépépé wọn ti ti jọ pẹpẹpẹ wọn ti jọ bímabíma àwọn náà tún di pé wọn ń súra wọn ọkọ kejì náà tún kọ báyà lẹ́yìn ogún ọdún báyà lẹ́yìn ọgbọ̀n oṣù kọ́ tóra wọn ọlọ́ni kò tún burú kí wọ́n dà kọ́kọ́ tuntun fẹ́. ìrànlọ́nà ìyókèémà hudud Allah tọ́ba dá wọn lójú ní ìsìn ipa àwọn wà á pa ẹnu àlọ́ ọlọ́mọ ti dá wọn lójú ní ìsìn pa àwọn pọ̀ ẹnu àlọ́ ọlọ́mọ irú ìdáhùn orí ti tẹ́lẹ̀ tíyàwó fi ń díyàwó ẹlòmíì kó tó di kó tó fẹ́ padà tọba wa fi padà lẹ́yìn tó ti lọ́pọ̀ míì hmm. kíkọ mẹ́ta tó ti wà fún ọ ní. tó <laughs> ní ti gbèsè tuntun lẹ bẹ̀rẹ̀ báyìí takọ́kọ́ o ti fèèd o ti lọ́pọ̀ míì àwọn náà ti ti gbégbégbé wọn kọra àwọn lẹ o tún wá tún fẹ́ tọ́ ní ìsìn wọn tún fún ọ ní three chances míì. ọlọ́ni wọ́n ti gbà hudud Allah àwọn wọ̀nyí ni ẹnu àlọ́ ọlọ́run yubayyinuha li qawmin ya'lamun ọlọ́run bá ń ṣe àlàyé rẹ̀ fáwọn ẹni tó máa àmà ṣe àlàyé tó jẹ mọ́ àyà yìí insha ọlọ́la àyà yìí àti tó síwájú ọlọ́run bá fi kìlọ̀ fún wa fi hàn wá létí bàbá létí déyàn bí gbọ́rọ̀ ká sọ̀rọ̀. kàtó sọ́ra kàtó sọ́ra níbi àmọ́ ọkùnrin sílẹ̀ nítorí àbádé rẹ̀ kì í sábà ibi tí jáde kì wé gbɔ gbìyànjú tó bá ti gbà yìí máa láti gbé gbèsè kábàámà wa lọ lórí máa òfin rẹ̀ mọ́ wa lọ lórí sí àwọn kọ́ràn wa lọ́wọ́ lórí àti lè sọ àwọn ẹnu àlá rẹ̀ kí wọ́n sì wá lọ́kàn ní ẹjọ́ máa tayọ àwọn ẹnu àlá yìí subhanahu wa alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu aleykum salaam. ṣé ó fún ọkọ̀ láti bẹ̀rẹ̀ láti pé ó ń kó ọkọ̀ sílẹ̀. ẹ fún ọ̀fẹ́ filẹ ìyàwó sì fẹ́ lọ. òbúrú tó bá lè dábí ọgbọ́n nítorí pé ìyàwó lè rí mú wa tọ́ba ti mú wa ọ̀nlọ́nù. ẹbí ẹ̀yẹ wa nà. ṣùgbọ́n nǹkan tó ṣeé ṣe ni o èsì pé kó mú olórí mẹ́ta tó ṣeé ṣe gbọ̀tọ́ lè má nì o lè fi tọ́ nísìnyí ntẹ́mi fẹ́ tó fi lọ tó bá fẹ́ lọ one million náà o sì mọ̀ pé tí gbogbo ara lé wọn bá dájọ́ tí wọn ó sì kó láàrin ọdún mẹ́wàá wọn ní one million fa one million pé tó bá ti mú wa kọ́ màá lọ tó ọlọ́run náà nú ẹ̀ ó lè dínà rẹ̀ fún ọ àmọ́ kó wá tó kó mú gbìn olórí mẹ́ta wá. nà. ṣé o bá tó wá tó bá bọ̀ tó bá bọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ọkọ̀ yẹn ṣé ọkọ̀ yẹn sì tún fẹ́ padà? ó lè fẹ́ mọ́ àmọ́ kólọ̀ ètò dọ́gba dùnú ọ̀rọ̀ àwọn ọmọ nìgbè ṣe kíkọ́ lẹ̀ tirẹ̀ tí wọ́n ti kọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì tí wọ́n ti kólọ̀ ó tún lè tún fẹ́ alukólọ̀ alukólọ̀ faskhun wa laysa bi talaqo títú àárín ọkọ àti ìyàwó ni èyí ṣe kíkọ lẹ so ọtọsọkọ kó tó tún fẹ́ padà torí ó tún kú kíkọ lẹ kan méjì lọ́pọ̀ tẹ́lẹ̀ ó lọ kẹ ṣe tọlá abọ kan náà olùmọ ní tọlá kù àmọ́ kì ṣe tọlá kan sọ. Aleykum kájú wo wọn àwọn èèyàn ti pé dájúdájú ọkọ rẹ̀ ṣé máa ti ìyàwó yẹn tó sì tó jẹ́ pé ìyẹn pé ọgbà pẹ́ ti ìyà jẹ́ tó ti béèrè tó lópin ìgbà tẹ̀yìn púpọ̀ bá ti jẹ́rìí pé kí n fi àjẹ ó sì fẹ́ rí pò ń pa náà ni kó tó di gbọ́dọ̀ ìlẹ́yìn rẹ̀ ní fi ń pé kí wọ́n lọ mú mílíọ̀nù wá àbí òye ọ̀tọ̀ min babi siyasati shar'iyya katulasi rẹ gbàndó fún ìyàwó rẹ njọtọ fẹ ọgbẹ ten thousand lọgbọn kágbàwó nǹkan níri ìní abọ sàn máa lọ rẹ one million kọ kẹ́ńkó wo ni yóò tún káwò náà. àtọ́ńtà yẹn ó takò fún ọlọ́run ọ̀tọ́ lè wọ ọkọ nìyẹn wà lọ fẹ́ yàwó tí wọ́n lè mọ ní o ṣé ó tọ́ ní. wọ́n fẹ́ ta ìyàwó fún. bí wọn kọ ìyàwó báyìí. bó ló ti lè takò fún ọ. ibi yàwó ni pé ìyàwó tó wá sí òkú mi ò tójú kò lè sún ara sí. ok wọn ti wá wá ẹnìkan tó jẹ pé ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu lè dáhùn wá. ẹ àkọ́kọ́ náà à ń kọ́ kúlé là ń kọ́ fọ̀fẹ́ gbogbo kọ́ fẹ́fẹ́ màmá rẹ náà yọ gèlè ọ̀ ń pọ́n wọn lé ni oburúkú yẹn fún òbí rẹ̀ dé àmọ́ bàbá màmá ò ní í ṣe pẹ̀lú fífẹ́yàwó ọkùnrin nínú òfin ṣẹ̀rí ìyá wọ́n kẹ̀lẹ́ pé Yorùbá lẹ́wọ̀ bàbá ìyàwó náà nígbà láti fọmọ fún ọ láì mọ bàbá rẹ̀ pàápàá ìyàwó àkọ́kọ́ pé hey àyèbá àmà <laughs> wọ́n ní ta bàbá rẹ̀ mo àdírẹ́sì fa so àwọn náà wọ́n rí wí nígbà tó yọ wá lọ fọmọkún fẹ́ so torí délé àdìlẹ́pá ìdá yóò yìnbó kó a lè pé bàbá ti dé dáì dé náà pé ọmọ yín wù mí ó wù mí ó kì í máa múra yín lọ kpolo tó wà tàníọ́ who knows you àyè bàá máa. Hmm àwọn abọ́bìn kan wá pé dandan náà lọ́ọ́ dáfẹ́ tí wọ́n bá fẹ́ tí wọ́n wín ni wọ́n ń bọ́ tó burú ni tí wọ́n kóbìnrin lẹ́kọ̀ọ́ tí ọ̀fẹ́ yóò padà gbọ́ yóò gbà ní. tó a lè rí léyìn ṣe o lè lọ fẹ́ ìyàwó jẹ wá tá a máa fi fún ọ bóyá lè máa mú mọ́tíláṣí yín bọ́ ọ lọ pé tó bá di bá tọ̀bà kẹ́mi ẹ máa wá tó tó bá bọ́ ọ lọ ó burú àmọ́ tá a máa bá lẹ́bi tí wọ́n ti sábà fọmọ fún ọ láì rí relatives rẹ̀ pàápàá tó bá fẹ́ fẹ́ àwọ̀ àkọ́kọ́ wọ́n fẹ́ rí relatives rẹ̀ torí hmm, ọ̀rọ̀ mẹ́ náà má òbí ìyàwó òbí ìyàwó òbí ìyàwó ó pọ ọmọ rẹ̀ kọ́kọ́ àmọ́ bàbá ọkọ kí ló kàn àpọ́nlé nù pé àwọn náà lọ́wọ́ tí wọ́n mà jù àmọ́ àpùlà ń dẹ́tẹ́ bá fẹ́ fẹ́ àwọ̀ ọ̀hún ní àwọn fún ètò bàbá rẹ̀ ẹ̀ bàbá náà mọ̀ wá ha èmi wọ́n fi fún mọ̀ wá pàálí ọlọ́ <laughs> òhuru tó o nídìí ẹ mẹ́tẹ̀ẹ́wọ́ fi fún yín kẹ́ pàálí ńlọ èmi mọ̀ gbà so ìwọ ni wọ́n fi àwọ fún kéde bàbá rẹ̀ ṣùgbọ́n kan lé ní àtẹ̀yẹ lé ètò ti kú kọ́tà pẹ̀ àmọ́ níbi tí wọ́n ti fẹ́ wá sọ̀rọ̀ àdókúta àdìgbò dùn pé kò ní tètè tẹ́ ìta wí náà àà wá ìyàwó tẹ̀ tó bá wọ̀ torí ìfẹ́tẹ́ rí wọn ìtúláàsì rẹ̀ wọ̀ kẹ̀yìn wọ́n máa mú obìnrin kan wá nìsín tọ́ ẹ pé wọ́n ní gbogbo obìnrin tó wà láyé òun náà ló bí ó ti jù tí ọba wù ọ ọmọ sẹni tó lè kìfẹ rẹ bọ lọkàn tí ìwọ ti lọ rẹ yẹn sẹpọ lọ yóò bù rẹ wá jù láyé yìí tó sì ní ohun gangan náà lọ gbà jẹ ọmọ pé Ọlọ́run ọba ọfẹ kó kùtà bẹni kankan ẹni tó da àti ẹni tí ò da kálukú ò lè jẹ tó ń torí lélẹ̀ náà lọ ló jẹ pé tí wọn bá obìnrin mi rẹ ń kú lórí ọmọ òfin ah, kí wọn àná tó ní abáwò ìyàwó ẹ̀ kíni tó bọ́lọ̀ ti ṣe nù tòṣùgbọ́n ọlọ́dọ̀ ọ̀kadù ìyàwó rẹ̀ ọba ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ìyàwó ti ọba jọba fura sílé rẹ o tí ọba káyàwó rẹ kan ba lọ́ọ̀dẹ rẹ fura sílé rẹ o ti ń wò dénú. Ìjọba ìbí oṣù jẹ. ìbá nàbí Ibrahim ìbá nàbí Muhammad eléyàn ń pè ní sọ̀rọ̀ ọmọ ọ̀bìlànà òfin àwọn tó síwájú wa òfin àwọn tó síwájú wa tófin tiwa bá ti takò kìí ṣe òfin fáwọn ọsọ ọ̀nà dáhùn ni ó ní pààrọ̀ lẹ́kùn lé rẹ̀ gbàdúrà tó yá ó ní mójútó lẹ́kùn lé rẹ̀ dáadáa má yọ gbàdúrà pààrọ̀ yàwó eléyìí ni ni náà la sọ kó bì bàbá màmá yìí màrán ni gbogbo ọ̀sẹ̀ máa ń sọ fún akọ̀yàwó rẹ lẹ̀ kí ẹsẹ̀ kí wọ́n kọ́ láṣẹ torí wọ́n ló ní kíkọ́ ọ̀lẹ̀ lọ́wọ́ àwọn náà ti jẹ́wọ́ pa àwọn mà bẹ́ẹ̀ àwọn ètè bọ́ ọkọ̀ pàtí kọ́ kẹ́kọ́ kí ni so àwọn ń dán màrán ni nà. Thank you wá nífẹ̀ẹ́ tó bá sọ fún ìyàwó ìyàwó ẹ̀dẹ́ àníkà èkó ló lè gbà mọ́ òun wà nínú kó wá sọ pé òun máa fún ọkọ inú iye àmọ́ tí o bá bí òfin ó lè fún òun ní ìyàwó. ọ̀bọ ni kò sì gbádùn náà pẹ̀lú níbi tó bìí pọ̀ láyé dé ọ̀wọ́n á lè tuntun lọ́ọ̀dẹ̀ ọkọ̀ tì ló wù ọ́ iyekíye tọkọ rẹ bá ń fẹ́ kóun fi gbà ọ́ wọ́n san fún un ó di bàtà nù bí bàtà ẹsẹ̀ rẹ̀ wú mi o lọ́ra mi iyekíye tó o máa fẹ́ mú kó sáà ti fún mi bàtà á yá mi ní àwọn olè òde gbọ́ ọlọ́mọdé ọpọlọ owó dorí kodò bọ́tà àwọn èèyàn láyè sìn àwọn náà gbádùn torí owó tí wọ́n ń wá ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ wọn ti ó ti ó ti ó ti jò dànù ẹnìkan gbé wá bọ̀ ní mọ́tò láti bàjá níjọ́ kan so ó wá ń sọ tán lẹ́nu ìgbà tó wà kó bọ́dá ti lọ rúbìn kan tó bá ti dìná lọ́wọ́ àti kó two million lóbìn lọ́wọ́ wọ́n lóbìn ní ìsìn lẹ́yìn rẹ̀ obìnrin fún wa lọ ní fún wa lọ ọkùnrin tí wọ́n bá ti náà wá ní àwọn ti ṣe tó ń bẹ́ẹ̀ ti kọ́ lọ wá kọ́ máa lọ bí abùkátà tó fẹ́ kọ́ ẹlòmíì ló tún wò wọn wá ní two million ó ti di alásọ ó ti di yọ̀ǹ báàgì ó ti di yọ̀ǹ kínní. ẹni tó wá dé ọmọ sọ pé ha kò tiẹ̀ jẹ́ ìyàwó tó ń tó lórí ẹ ti dàrú láìpẹ́ mo lórí ẹ ti dàrú láìpẹ́ ó ní àbá pínọ̀. mo ní nílò wa ni ìyẹn èèyàn ní nàṣẹ ni ah, two million ló gbé tó rí ten thousand rí ah ah ah olóhùn kò ọmọ ọmú lọ gan ìyẹn gẹ́gẹ́ bí ọmọ iná láti ní ọpọlọ ah wàlá ibi tí ọpọlọ àwọn èèyàn tó ta dé owó àdúgbòlò tó àti níjọba fi lè mú yàn sí ewu eléyìí ah lábára kàlọ́hùn fi dálé kẹlẹ́mà ọlọ́run ní ìbò fún sí owó náà. ìyàwó wa kọ fọ́lẹ̀ wọ́n wá mú ìwé láti kọ́ ọ̀pọ̀ ní ọ̀pọ̀ pé èyí ti port marriage kẹyìn ìbálẹ̀ kékeré ni mo lò láti fi láti fi ara wa mo kọ̀ gbàgbé lọ́wọ́ ní ìkọ́ ní ìgbàgbé lọ́wọ́ ní. ọwọ́ lọ padà sí port yẹn àwọn náà tún wá gbé ipò wá láti lọ pé alówó fún ìwé wọn láwọn ọ̀gá olóògbà oníbẹ̀ yìí wípé ìfẹ́ ìṣòwò pọ̀ àmì ìlànà yìí ti àfẹ́ ara yìí kọ́ lẹ̀ lọ́dọ̀ ní kùtù yìí báyìí wọ́n lè tí ẹ̀kọ́ kánò kọ́ ìyàwó wa kà lọ ní ọkọ̀ míì ọkọ̀ sì ní pé wọn kọ́ ọ̀lẹ̀ náà yìí kọ́ ọ̀lẹ̀ náà ni wọ́n sá pé sá ojúmọ́ sí ọkọ̀ tó lọ lónìí ó di kọ́kọ́ sí atọ́ka láì ọkọ̀ sì ní àwọn ọba nígbà wọn wà ìpinnu ògbóngbó ni wọn sọ̀rọ̀ pé ó sì bímọ kọ́kọ́ yẹ yàtọ̀ ìfọwọ́n àpapọ̀ ẹ̀rọ ẹ̀rọ àpapọ̀ ọ̀tàǹpé ó dàǹpé yìí ẹ̀dá ìsìlámù ìyàwó ìfọ ọkọ̀ ìpè kò yí báyìí wọn ni yóò ṣe òpó yóò tó ń pé nínú òkú òkú lọ gbọ́ bó wà ní báyìí nìkan àti pé tí ẹ̀rọ ìyàwó gangan níbi tí ó gbọ́n sí yòó ni tọ́lẹ́tọ̀ àti fi òpó yòó. àwọn kọ́ni pé ńgbà tí ọkọ orin orí rẹ̀ pé púpọ̀ tó bá tó bó bẹ́ẹ̀ ti ṣe wí ńlọ́ba sí ẹ̀yin kẹ́ ẹ̀ tó wá pọ̀ ẹ̀ lè tú wa ká èmi ò ní nǹkan kan fi kóòtù yẹn ṣe kóòtù sáwà ńlẹ̀ kí n tó ṣe kí n tó so èyí ní ìsì bá kóòtù kó fọwọ́ sí kóòtù ò lè tú kàkà kánbì so gbàdúrà ọ̀pọ̀ ìyàwó ńlẹ̀ nítorí kóòtù orí rẹ̀ ń pé débẹ̀ o ṣùgbọ́n gbà tó di pé ìyàwó ń lọ lọ́pọ̀ míì tó ń ti gbé lódodo ọ̀kọ́ lẹ̀ ìyàwó rẹ̀ náà sì ní. wọn á lọ ọbẹ̀ lómi ìgbé wọn tún bí ma níbo ni owó wà lára owó yẹ lọ sí di pé òun ọ̀fẹ́ má nígbà tó ti gbà kó òun tún á lọ lọ́kọ mí tó ti pé òun lọ́kọ rẹ̀ tó kó ti kọ́ láti gbà zina tó wá bí ma zina àtọmọ tó bí kò yọ kúrò nípò pé ìyàwó ọkọ ị náà irú rẹ̀ ní tóbi tẹ wí àwọn ọ̀sọ́kọ́ lọ mi lọ zina ọwọ́ abima zina àtọmọ tó bí kò pé kì ìyàwó ọkọ ẹ̀ ń ti wà léyìí kó tó di kó ló ń kọ́ zina àtọmọ tó bí zina tó yóò ṣe ìdà yóò sì tún jogún rẹ̀ ẹ wá pè sọpọ bá ìsókù bá máa padà ní àti òkú ìpadà ọba kó wọn gbà ọlọ́mà kí ló dé tí wò ó ti sọ kó tó pọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ ló ṣe jẹ́ a ti mọ gbogbo wa náà ti mọ sí islam farama náà ọfarama gbogbo yín náà lẹ mọ etí yẹn bá ti mọ èyàn ebéèrè sòṣùgbọ́n àǹfààní tó wá wà tó bá pẹ́ lẹ́ béèrè ni là bá dáhùn ẹni tó ní kọlọ má jẹ dúdú wa ọbẹ̀ ìjà jẹ ìyẹ́ ńkọlọjà ẹran làwọn fẹ́ jẹ nítorí kọ́ lọ má bò funfun báláwa ẹran lọ fẹ́ jẹ àmọ́ tẹ bá béèrè pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ń tẹran tí ń tewúrẹ́ tí wọ́n bá wá tọ́jà yín pé ẹran funfun báláwo ni ọba wa wá ewúrẹ́ dúdú kirikiri ni ọba wa wá tí ò ní kọ́lọ̀ mi tó yẹ kẹ́ ẹ bá wọn wá ètò yẹ kẹ́ yín ò béèrè àmẹ́ béèrè. ìṣe ti mọ̀lẹ́ ń béèrè ẹ̀ béèrè jẹ́ mọ̀. àwọn ọmọ apá kankan àwọn ọmọ apá kankan ẹni ẹni tó bá ní bá wá tí wọ́n sọ̀rọ̀ yẹn ẹran pé báyìí báyìí báyìí ẹ̀ ti mọ̀ pé gbogbo ẹran ẹran náà mọ̀ àwọn àti wọn mú àwọn ìròyìn wá ẹ má wà o torí bá bá wà ẹsẹ̀ ọlọ́run ni mm, mm. eh, wọ́n eh, wọ́n على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان كما أنا له lórí àtìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run lórí àtìpáyọ̀ ọlọ́run ẹ má ti jẹ́ ẹni tí ọmọ ara yín lọ́wọ́ lórí àtìtẹ̀ lọ́run lórí àtìtayọ̀ ẹnu àlọ́ lọ. Náà àríkùsọ. Dùwà rẹ̀ o. nígbà tí bẹ́ẹ̀ sí nà kẹ́ ẹ síbẹ̀ pé kápéjọ níbi tá a ti fẹ́ sínú kápádó àtìlẹ̀ torí kádó àwọn olè gbà á fi alukurani tán àdáda lẹ̀ kẹ́ ẹ pèèyàn wá sínú lé súnà tẹ́ bá ti fún lóúnjẹ sínú láì àmọ́ pé ẹ̀fún àkùrá ni fún gbogbo ẹ̀ tó wá sínú ẹ̀dá bẹ̀rẹ̀ sí ní ké àti bùkátà wá síwájú ọlọ́run à dáadáa lẹ̀ pé kìnnì ọ̀fẹ́ lò wọ́n torí oúnjẹ tí wọ́n jẹ sá àwọn náà ti gbà ọlọ́mọdé àti ọlọ́mọdé wa lẹ́nu tó jẹ́ ń gbọ́ pọlọ lọ́wọ́ rẹ̀ náà. Hmm? ẹ ti mọ eléyìí náà kọtọ gbogbo tẹ bá ti mọ ẹ má béèrè náà. má lọ ọbẹ tí wò ló ń jẹjẹ ni àbọ̀ èdè sẹ́lẹ̀ bíjà ọwọ́ adó oúnjẹ tó ń lọ láti ṣe bíjà tó wá adó oúnjẹ yẹn. náà náà. ẹni á bèèrè lọ́wọ́ àná ẹni ẹ wá sọ pé kí ló rí òun fúnra rẹ̀ kí ló rí ẹ sọ pé kó gbé ìgbẹ́ sí kó sọ fún yín tó bá rí pé ọ̀sẹ̀lẹ̀ láàrin ìṣẹ́jú kan mo rò pé yé so ìní ò ti pé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ń fún àdánilẹ́kọ̀ọ́ nípa ìyẹn òfò yìí tẹ́ǹtì sọ pé ẹ máa tọ́pa ẹ sọ tó tẹ̀lé láàrin tẹ́tù kàtẹ́ sí yín ẹni tí ò rí ìrántí ra rẹ̀ tó tó ló rí ìrántí ara yìí tẹ́ǹtì tó bá ti wá sọ ẹ kàn sí ìfọ́tí fún mi ibi ẹ̀ẹ́rí pé wọ́n gba ilé sí. irọ́ lásán wọ́n ń wo oúnjẹ tí wọ́n jẹ wọ́n á lọ mọ́rọ́ ẹni tí à ń sì jíjẹ tí ń sì jẹ òríran ríbi tárísìkì rẹ̀ wá àwọn aríran rárísìkì ara yìí ẹ̀yin náà mọ̀ pé tẹ̀jẹ̀ burúkú ni. ọkọ rẹ̀ kú nínú ìsìn háyò eléyìí yẹn tọkọ rẹ̀ bá kú kò fún fún kúrò kankan oṣù pé obìnrin láàrin gbọ̀sù mẹ́ta tó ṣeéṣe kápọ̀ oyún bẹ́ẹ̀nù rẹ̀ kò lè ṣeéṣe. nítorí wọn sọ náà ní pé obìnrin tó lóyún kìí ṣe nǹkan oṣù jẹ́nẹ́rálì yàtọ̀ sí pé máa má lè sọ máa má lè fi kó obìnrin tó lóyún lè tún ṣe nǹkan oṣù. bàtà àwọn olùmọ̀ ibi tó bá rẹ̀ jẹ̀ dámọ̀ pàtàkì ẹ̀jẹ̀ àárẹ̀ èyí ti rẹ̀ jẹ́ nǹkan oṣù. ṣèǹjẹ́ tó bá rí bẹ̀ kò lè ṣe nǹkan oṣù sòṣùgbọ́n Islam ní kó ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta láàrin oṣù mẹ́ta aláṣẹjúwe nítorí kọ́kàn gbogbo ó lè balẹ̀ àlọ́lá ní sọ bí ma nígbà tó kọ́ ọ̀lẹ̀ tó lọ́kọ̀ mi ò bí ma wọn á lọ jọ́ torí tọrùn ọwọ́ á ní ọmọ rẹ ló gbé lọ ọmọ rẹ báwò lẹ́yìn tó ti ṣe nǹkan oṣù fún oṣù mẹ́ta kò gbọ́ ma tiẹ̀ lọ ọmọ ọlọ́mọ ni o wọn náà sì rí kó tó kọ́ ọ̀lẹ̀ náà. wọn ò fúnra wọn wọn ò dẹrú sí fúnra wọn lóyún. wọn wá lóyún. náà ìgbà tí wọn wá lóyún wọn wá tún wọn wá sí àwọn àbá wọn wá bá wọn fún ọmọ lẹ́yìn náà lọ́dún máa tẹ̀lé pé wọ́n tún wá sọ pé kí wọ́n sọ yìí. àti sọ lánàá bóyá o sì ń di lánàá alihamudulilayi. àti sọ lánàá alihamudulilayi aleykum salaam. Ojúkọ́ lẹ̀ ọkọ́ lẹ̀ nígbà tí wọ́n bí ọkọ̀ kọ̀ kọ́ lẹ̀ kò sì fi síbi tó ti lè rí ọba àmọ́ sì síbi tó ti lè rí kọ́lọ́ ìyàwó tún á rí nígbà tó ń gbálẹ̀ inú ti rọlẹ̀ náà lọ́kàn wa bàbá àròkè bàbá àròkè wàhálà lọ́lọ́kọ́ ni so ìyàwó ti rí kálá àánà kálá ọlọ́ọ̀nà ọlọ́ ó ti di minus one náà ẹni tó fóònù ẹ̀wọ̀n ká ti da yé ó ti da yé fóònù tẹlifóònù kan ló fáwọn ìyàwó rẹ̀ kan lò ìyàwó méjì mẹ́ta ló ti wà ní. ṣùgbọ́n ìyá adé ni fóònù máa wà lọ́wọ́ rẹ̀ tọba tí wàá fẹ́ pè tí ìbá ti ṣe ìyá alé tí ìyá alé bá ti gbé fóònù ó sì bá ń fún lágbájá tọ gbàtẹ́ni jẹ́ ti lọ sí ti gbé ni fóònù máa wà lọ́wọ́ rẹ̀ òun náà ló sì fẹ́ fọ́ ọ lẹ̀ lọ́ba ní salamu aleykum o aleykum salam ọkọ̀ ọ̀lẹ̀ tó ọba jẹ́ pé àwọn kékeré ló bí oná lọ mú fóònù ìyàwó ni àbí èsì ìyàwó ìyàwó ló ná àwọn àkókò síra rẹ tó ọwọ́ àtẹ̀tẹ̀ máa wá sàlàyé ẹnu rẹ pé à táǹpé náà rí ẹ̀ta nínú ẹni tí mo gbà lérò ní kí à títí tí dọ́dọ̀ lọ nítorí ọgbà lérò ni pé ìyáálé ń ṣe síyàwó torí gbogbo ẹni tó bá gbé ń bẹ̀ ó mú ìyàwó gbogbo wọn ṣùgbọ́n bá bẹ̀ kú ẹni tó gbé fóònù ńlọlọ o àmọ́ tó bá lè padà wálé yọmọ sàlàyé ẹnu ẹ̀ àwọn alátùsí ni wọ́n wá mọ bí wọ́n ti pọ́ǹpù tí ó fi tó àníyàn rẹ̀ pé kó tú wa lọ sọ́dọ̀ lọ àríkò. láì ní. ala kulli hal tọkọ àti ìyàwó rẹ̀ bá jà ẹ̀sìn yorùbá dùn òsì tó burú ń bẹ lópin ìgbà tí ọkọ ọba ti kọ ìyàwó rẹ̀ tayọ sẹríà àmọ́ tó bá ti kọ tayọ sẹríà bàbá màmá kan ò lè tún ṣe ìyàwó yẹn ti dè wọ fún mùsùlùmí ni wọ tí ọba ti mọ̀ pé irú rẹ̀ ti ṣẹlẹ̀ pé ẹ kàn parí rọ ni lílọ náà ni ọ lọ torí mi ò lè má bá jókòó jókòó dìnnà àbí òye tó lẹ́yìn dẹrù sí i torí ẹ sábà ní ibi tá a ti lè máa yanjú àwọ̀ wa títí ṣẹ̀rí Islam kò burú àwọn afárá wa kalẹ̀ àní commission kan bí tó ṣe pé ọmọ bá dá sí gbogbo orú eléyàn so tó jẹ́ pé bóyá àwọn ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó bóyá yóò pàparí sí pé kọ́ra yín ni àbẹ́ẹ̀ ni kọ́ra yín á gbìyànjú lọ́nà tẹ̀sí ni kọ́ra yín láàpù commission ni alimẹdina commission fún àti máa yanjú gbogbo tí wọn ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ní ti sẹrí ọlọ inú rẹ náà ni pé ẹ̀yàn ikú ẹ̀fẹ́ pọ́gún inú rẹ̀ náà ní sẹ́ bàtà ti fẹ́ yanjú ọ̀rọ̀ yín nílànà tó lọ àwọn ìpààyàn àìsí géèyàn lọ́wọ́ tó rà lágbára rẹ̀ ẹ̀hìn àmọ́ gbogbo tó bá nídìí ká sọ sí i ká dá sí i ká fòfin ọlọ́run hàn lọ́nà tó ti jẹ́ bá kíní kejì wọn sọ̀rọ̀ yóò yanjú pẹ̀lú ògbọ́ lọ so níta àwọn ọ́fíìsì wa wà fún tẹ ẹ bá ní àwọ̀ bẹ́ẹ̀ tẹ ti fẹ́ yanjú rẹ̀ ńlànà ọlọ́run mahab kò bá dúró kò bá jọ sùn náà

akọ ni pé hadithi tó sọ pé ntọ́lọ̀ ń pọ̀ jù náà ní kéèyàn kò mìíràn sọ pé ọ̀rọ̀ wà lórí ẹsẹ̀ sẹ́yìn lẹ̀ ẹ̀sìn Islam gbà fún ọkọ obìnrin tẹ́wárí tó ń sọ yẹn kìí ṣe kíkọ obìnrin lásán ni wọ́n pè ní alẹ́sìtẹ̀bìdáàlì kápò obìnrin kan pààrọ̀ obìnrin kan ọlọ́ngbà fún wa ọlọ́ni wọ́n in arọ́tùmù tẹ̀bìdáàlì zawjin makana zawjin. وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا so ọlọ́run ní tẹ́ bá fẹ́ fi ìyàwó kan pààrọ̀ ìyàwó kan tẹ́ ti mọ ẹnìkan nínú ẹni tẹ́ fẹ́ pààrọ̀ ẹ ti fún lẹ́rù góòlù rí ọlọ́run lẹ́gbọ̀n pa kankan nínú tẹ́ fún un bá gbà ìgbà tẹ́ gbà ń ìgbà bàjẹ́ ìgbà àtẹ̀tẹ̀ ní ẹ̀ gbọ́dọ̀ gbà kankan mẹ́. ọlọ́run gbà fẹ́ni tẹ̀sí ní àwọn mẹ́rin fún arọ màkàn tó wù yín fẹ́ ẹ lè pààrọ̀ nínú àwọn ìyàwó yín fẹ́ kàn pààrọ̀ kan kíyàwó sàmẹ̀tì ju mẹ́rin lọ lọ́dọ̀ yìí. ó sì lè jẹ́ pé àwọn méjì lẹ́ni méjì náà lásán lẹ́fẹ́ fẹ́ ṣùgbọ́n ẹ fẹ́ pààrọ̀ kan. ẹ lè sàlámù ọ̀kan máa lọ kẹfẹ́ mi yípo rẹ̀ ọlọ́run ló wò bínú sí o ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ ojú ní orójú sàánù ojú ní orójú sàánù tó o bá pààkì ẹ̀ jáde tó lọ ma pààrọ̀ rẹ̀ máa lọ bàbá àwọn ọmọ náà wọn náà ó lọ ó ti fi ó ti fẹ́ lomi pààrọ̀ mi ni sẹ́nu pé kò ní ọlọ́run gbà ó lófin tọ́ lọ́ọ̀ ọlọ́run gbà tó àánú bí ẹ bá exercise ẹ̀ ń bẹ̀ yẹn yọ da náà. ó dùn kókòrò rẹ̀ dáhùn kéèyàn sọ pé eléyìí tó ti dìnnà ìpè ìtẹ́tọ́tọ́ ti wí tí wọ́n pa ṣẹ̀rí àná pẹ̀lú bá ah, ìjókòó nìkan ló kù fún bàbá rẹ̀ tó ń pè à ah, fún ìyá rẹ̀ káwọn ìgbẹ́. Then secondly irú bíbá rọ̀ nígbà jàdíyà wọ́n sọ pé wọ́n sọ àwọn obìnrin ibi àwọn màtíríà pé àtẹ́sí àtúndì sí ìṣó kí ni ìyàtọ̀ yìí àti yìí. náà àkọ́kọ́ ni pé àyà bó ti wà nù Islam tọ́nà bá sòfin òun náà lọ́ọ́ máa. ọgbọ́n tó dókun ti ń bẹ lábẹ́ rẹ̀ nítorí kò dá wa ó sì mọ̀ pa ìsorí sí kan nípa pélé wa nínú àwọn èèyàn ẹni tó ṣe pé ìyàwó mẹ́rin fún ọba pé gírígí ló sì ṣe ó sì ń wọn ẹni tó pé tí bá pé tí ọba rí kọmọ wá ti ń wá lọ síta lábẹ́ pé wọn ò ìyàwó rẹ̀ ọlọ́run bá gbà tó kí ọmọ pààrọ̀ àwọn ìyàwó rẹ̀ tó ṣe tó burú. láyé jàdílíyà afúlàn kò sí pàǹpààrọ̀ obìn obìn wo náà lọ́wọ́ àlàbí ọ̀pọ̀ ọ̀pọ̀ nítorí pé láyé jàdílíyà ìṣekúṣe majority ayé wọn já sí. ìtàn lábẹ́ scale lábẹ́ oṣù àná sọ̀rọ̀ ẹ̀ Imam Bukhari ìṣekúṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. so ṣùgbọ́n ní òfin ẹ̀sìn Islam Islam gbà ká pààrọ̀ òfin ṣùgbọ́n àwọn èèyàn lè sí lórí kan kò túmọ̀ sí pé òfin Ọlọ́run ọba ọ̀dà òfin Ọlọ́run dà mọ́ àwọn ọmọ sí lò kí wọ́n ti sọ́ lù kàn wọ́n ti máa fẹ́ àwọn mẹ́rin tó bá fẹ́ pààrọ̀ wọn yóò wá gbé àwọn eléyìí sí yàrá tẹ̀yìn yóò fẹ́ mẹ́rin méjì pò wọn ìyàwó di mélòó mẹ́jọ tó bá ti yàn yóò tún fún àwọn eléyìí lẹ́yìn yóò tún fẹ́ mẹ́rin mí dípò wọn wọ́n di méjìlá ọlọ́run bọ̀ fara mi lẹ́yìn at the time ìyàwó gbọ́dọ̀ ju mẹ́rin lọ lọ́dọ̀ rẹ̀ mọ̀ ń tànù wọn ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọlọ́ tó bá yàn wá lẹ́yìn eléyìí wọ́n ní ká fi tó wa létí ìpè àní ilé jó al níbi tí ẹ̀kọ́ ti ń lọ mẹ́ láti ọdún mẹ́ta alhamdulilayi ọdún mẹ́rin torí àwọn tó jẹ́ second batch wọ́n ti jáde lọ́dún yìí so àwọn tẹ batch àwọn tó ti wọ final year lọ́dún yìí ẹ̀kọ́ ń lọ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àtẹ̀sìn kẹ́kọ̀ọ́ mẹ́ alhamdulilayi wọ́n ní lọ́síwájú à ń fi àsìkò yìí tún fi kéde ìsẹ́ni tí wọ́n mọ̀ ìpele tí ó wà bíi. ọwà fún àwọn ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n ti kéwúrí àti àgbàlagbà tí ò sì ká kéwúrí rárá ó sì wà fọmọdé tó fẹ́ kéke ojú òye kóró Saturday and Sunday lásán àbẹ fi di ẹnìkan lọ́wọ́ tẹ̀ àbẹ fi di ẹnìkan lọ́wọ́ ibi tí ó ti ń wá ìjà àdìmú rẹ̀. saturdays àti sundays walhamdulillah saturday àti sunday yẹn wọ́n kẹ́kọ̀ọ́ mbẹ lọ́nà tó ṣe pé àwọn tí ń lọ lójoojúmọ́ kódà tí wọ́n lè sọ̀rọ̀ wọn